Thank you. drive ẹ lọ ọkọ ní kí n máa lọ kí n máa lọ kí n máa lọ èmi náà dẹ̀ ń drive ẹ lọ láì mọ ibi tí mò ń lọ. ṣọlá pé wàhálà ẹ máa ń pọ̀ wàhálà ẹ máa ń pọ̀ mo ti ní kó máa lọ gbogbo nǹkan ló máa fẹ́ mọ̀ má wọrí já débẹ̀ já débi tá à ń lọ sórí ìwọ kò máa tẹ̀lé direction mi tó bá ní kó turn sí left turn tó bá ní turn sí right turn má wọrí. Ah. bí ìgò ní kí n turn sínú cemetery kémi náà turn síbẹ̀ àbí mọ̀ pé cemetery ṣe léèmí àti èmi ìlẹ̀ sọ pé kò turn sí cemetery kò possible bọ̀ ṣáà máa lọ máa lọ mi ò láìkí irú kan báyìí sọ mi tí mò ń lọ fún mi mi láìkí ẹ o. farabalẹ̀ náà farabalẹ̀ àjọ ń lọ náà ni mi ṣáà ní kí wọ́n nìkan máa lọ kí n bọ́lẹ̀ àjọ ń lọ náà ni kò pọ̀ jù fún kọ́tọ́rọ̀ ilé ìṣẹ̀fọ́ rẹ náà ah, wà lọ òòjọ́ o ṣé kò ń ṣe nǹkan tí mò ń rò o ṣé kò ń ṣe ibi tí mò ń rò ló ń gbé mi lọ yìí o <laughs> ẹ gbà mí kí ló ń rò gbogbo nǹkan ló bá ń rò nǹkan sí anything báyìí ló máa rò má rò nǹkan kan má ro tea. My worry hmm. èwo ni pé eh, ibi tí ò ń rò kí ló Hmm. You ló ń Hmm. hmm. ìbùkún ah. hmm. ọ̀ṣọ́lá pé you just knows mi láìkẹ́ ibi tí mò Hmm. rò ní ìfẹ́ wàhálà o Okay. Don't worry kò sí wàhálà. Ah, Coming. Oh ibú kí ni ṣọwọ́ wèrè ni. ó ní sẹ́ wọ́n máa pè mí wọ́n máa send ní text message mo ní mi ò fẹ́ nǹkan kan látọ̀ owó ẹ̀ mọ́ ó tún wá lọ tó wá lọ raṣọ wèrè nǹkan orí burúkú wá ń send ẹ̀ sí mi ṣé mo níyà aṣọ ń jẹ mí ni. ibú kí ló ṣe ẹ̀dá ó lè ní sùúrù ṣé pàtó pẹ̀lú ọgbà ìwà ṣẹlẹ̀ lẹ́yìn. má jẹun wojú ẹ má jẹun wojú ẹ sórí báyọ̀ mo fẹ́ wọ̀n ẹ̀ ni mo fẹ́ wọ̀n ẹ̀ láíláí yìí ẹ̀ láíláí yìí ẹ̀ ni mo pè ó má tún ever láti ẹ̀ pé o ti ẹ̀ ká cross path má pè mí mọ́ fi mí sílẹ̀ má pè mí mọ́ tó bá rí mi gan má kì mí mọ́ ṣé ń gbọ́ mi bá ti jẹ́ ká cross path má dẹ̀ pé fóònù mi mọ́ mo wọ́n ẹ o mo wọ́n ẹ tó o. ìbùkún kí ló tó fi ṣe bá ṣé màá tẹ́ ẹni jà sílẹ̀ you know I love you now. kò ní ra gbá fún love kò ní da fún ọ̀kan tó sọ ó dà ìborí ẹ̀ burú ọ̀rọ̀ bí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣeré ni. sọ fún mi pé nǹkan tó fẹ́ wá ṣe níbàyí lélẹ̀ kó tẹ sọ fún mi pé ìbàyí lòún bọ̀ rárá kò ní kí n máa gbé òun bọ̀ níbì kan ni kí ló pé òun mọ̀ mí nígbà kó wá bí má bínú má bá sọ lójú tóbi in mo dẹ̀ bí ẹ jẹ́jẹ́ pé wo ló ń gbé mi lọ ó sọ fún mi gbọ́dọ̀ báyọ̀ ló ń lọ tó bá ti sọ fún gbọ́dọ̀ báyọ̀ ló ń lọ ṣọ́rọ́ bóyá má gbé ẹ lọ́bẹ̀ ni ó wá débẹ̀ tó wá ń fa wàhálà mi ò láì gbogbo orúwà tó ń wu yìí o mi ò láì kẹ rárá rárá. o ṣọlá pé ní sùúrù ah, o rí wèrè tí bọ̀bọ̀ yàn bá mi try ni àdébọ̀bọ̀ bá yàn frustrate mi ní sẹ́ẹ̀ ó stock mi mo ní mi ò fẹ́ mi ìfẹ́ mi ìfẹ́ bá ṣọ̀rẹ́ kó má pè mí mọ́ kó má ra gift fún mi mọ́ kó ṣe dandan. Ah, ọkùnrin ní ìfẹ́ òun ní ìfẹ́ nǹkan tó ṣe ń stalk ẹni yẹn nǹkan tó fi ń stalk ẹni yẹn tó fi ń frustrate ẹni yẹn kí ni ẹ fi wọ́dún frustration torí ọlọ́run. ṣùgbọ́n mi ò láìkí irú wa báyìí. kó má pè mí mọ́ ó dáa kó má bá mi sọ anything mọ́ àtọ̀rẹ́ àti kíkọ́ kó má pè mí àti ẹ̀pọ̀ mọ́ mi ìfẹ́ wàhálà mi ìfẹ́ ṣé fẹ́ máa support ẹ̀ ní ìsìn ni ẹ́ ó máa support ẹ̀ ní mi ò fẹ́ ah. kí ni nǹkan tí báyà fi frustrate ẹ o. ẹ eh, bí kò ṣe test mi yes it's not my taste mi ò kò sí gbogbo nǹkan tí mo wà lára ọkùnrin ò sí lára ẹ̀ so kó fi mí sílẹ̀ kó fi mí sílẹ̀ ṣọ́ ẹ̀rẹ̀ mi láì gbogbo irú wà báyìí o ó dẹ̀ tún tẹnumọ́ pọ̀pọ̀ kì í ṣe taste ẹ̀ náà sọ fún mi táwa ní taste ẹ̀ o irú ọkùnrin wo gangan ló wù ẹ́ láti fẹ́ torí ọ̀rọ̀ ò yé mi mọ́. Ah, irọ́ irọ́ o bàbá mi lò lọ́wọ́ ẹ̀mí ò láìkí ẹ o ah, báwo ló ṣe ní kó fún mi. ṣe yín náà ṣe fẹ́ sọ fún mi pé ẹ̀rí mi ni. àbówọ́ wẹ̀rẹ̀ ni ọ̀rẹ́ bá ti yẹ ẹ̀jẹ̀ ni gbàtí wọ́n rí pé mò ń bọ̀ ìwọ náà ṣe padà sẹ́gbẹ̀. alaye alaye kí ló ṣẹlẹ̀ farabalẹ̀ ní sùúrù. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀. Ah, obìnrin ló ń sọ fún pé ṣé wọ́n wèé ó níyà ń lé ni. èmi ò níyà ń lé olùjà fún ìyàsẹ́ náà àbúrò dúkú níyà ẹ̀ ni. ẹ ẹ mi ó mọ mi ni. kí ló máa ń dikọ̀ ẹ̀ kí ló máa ṣe fún mi ṣé wọ́n kún fún ni. ọlọ́pàá ti já ṣọfẹ́ sọ́ni burúkú àbáyé ya ẹ two minutes two minutes ẹjọ kọ́ni ìjà fún ẹ. ẹjọ máa pààyàn sí ẹwà ẹwà ẹwà ẹwà àbọ̀dọ̀ ẹ̀ fún ìyá ẹ̀ ẹ pa mí ni kí mo ṣe fún ẹ náà tọ́lá pọ̀ sí lágbára jù mí láàbí wàá rí o wàá rí náà wàá rí ẹjọ́ mi jẹ́ mi jẹ́ jẹ́ wàá rí náà ẹ̀bọ́n ṣáà ti gbà jẹ́ wàá rí náà wàá rí. sọ́dọ̀ ní burúkú ni máa sọ fún yín pé ẹ jà ah, àbáyé ìyá rẹ bàjẹ́ tó lè mọ̀ pé tinubu ti ń bí mi tí wọ́n á jẹ́ kí n mú yàrá àdúgbò tí bá mú yàrá àdúgbò ó ti kú ọ. ó ti yẹ ẹ bá pákí ni ó dẹ̀ máa pákí. ojú ò lè pákí ọlọ́run àgbàdo yàtọ̀ tó gbẹ ìjẹta nù. ọlọ́run kò mọ̀ ní nìkan tó ara lù wọ́n ń gbé yìí lé ó dùn kò dùn mí kàn ti dábẹ́ rẹ̀. ìbẹ́ ìkẹta ni wèrè tó yí lẹ́nu mi kọ́kọ́kọ́ kan ni bọ̀ ọlọ́kùnrin ìfọ̀gà ọ̀nìjọba bẹ̀rẹ̀ mo ti tẹ́jú onídàáyò. ilé ọmọ ẹ̀rọ mi ló dé yìí jáde yọ ni jọjú ń dùn yìí ni ọmọ ẹ̀rọ mi rè é. sexy baby mi. Ah, wọn wà pa aṣọ àwọn oníṣẹ wà ókè kí ló ń ṣẹlẹ̀ ojú ẹ̀yin ló ń dán yìí o eh? gbogbo combination máa ń gbádùn ẹ̀ tó bá yẹ ju torí tọrùn tí gbogbo ara tẹ̀ sẹ̀ ọ̀nà ṣọlá pé bèbí sẹ́ẹ̀sì bèbí kí ló ń ṣẹlẹ̀ ṣọ wà ah, ah. ìwà àtàwọn ohun ẹ̀ yìí ẹ eh, má bínú ẹ̀ brothers mi ẹ ká sàn. àwa gan kí ẹ kí ló ń ṣí ẹ ọmọ ẹlẹ́lẹ̀ orí ẹ wà ń bẹ̀ àkọ́bí Yemọja ó ṣáà ti mọ̀ ọmọ ẹja ló ní ibú má dòdòrò ọmọ ẹlẹ́lẹ̀ lákàn ló wà bí olúmọ ìdúró re ṣé bó ṣe wù ẹ́ o ṣe àmọ̀nà. Ah, ọmọ bá ní ọ̀nà ó sún àfọ ẹ̀ mọ́ṣáláṣí ni ìwọ mọ́ṣáláṣí ń dólà wà àwa tó wo ìmọ̀ṣáláṣí ń dó ni wà mọ́ṣáláṣí ni ìwọ àgbà fún ẹ. ó ti yí ẹ ọmọ sọ́sọ́ lọmọ yẹn wọ́n bá dàrẹ́ lọ́mọ kiri ọmọ kan fọlọ́ lọ́sùn ẹ̀ ó fọ́ ìbàjẹ́ ọlọ́run. ọmọ gbàgbé bóyá ṣẹlẹ̀ orí ẹ̀ wà ń bẹ̀ wo o lè gara bó bá ṣe wù ẹ́ ọmọ filẹ̀ má jẹ wò ó má ríro rárá o ọmọ má sì ilẹ̀kùn yẹn rárá sí fúnra ẹ̀ kọ́kọ́rọ́ ẹ̀ má jò sọnù má jẹ́ kọ́ bẹ́ẹ̀ rí o. o ti yẹ má ṣàṣìyẹ fún yàn. kọ́kọ́rọ́ yẹn tọ́jú ẹ̀ dáadáa kò gbọ́dọ̀ sọnù. má ṣe ti ra dìsáínà máa wọ bàálù jẹjẹ kàmpálà ra aṣọ ẹ ó fọ ibi má ṣe ìjà aṣọ. gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ òótọ́ lọ sọ fún ẹ kọ́kọ́rọ́ yàrá ẹ ọmọ má sọ kọ́kọ́rọ́ ẹ nù ah, má jẹ́ kọ́ bẹ́ẹ̀ rí e wà kí ló ṣẹlẹ̀ ṣé ò rí mi ni ọmọ ẹlẹ́lẹ̀ mi iṣẹ́ mi ìfẹ́ mi ìmùlẹ̀ mi ìdùnnú mi ayọ̀mí tó ní dín ìbànújẹ́ láéláé o ṣàmọ̀ wo bí àwọn lọ́ní bẹ̀rẹ̀ mi mo ní sí àgbẹ̀ yìí. wà á lè ṣe ẹ ṣe máa dìná àlàyé mi ó ní àlàyé mi. irọ́ kò dìná yóò mọ ọkọ tó jẹ́ kó máa yé mi ó wò pé tẹ́lẹ̀ yóò máa jọ ku ẹni ó láti jálé ẹni. ó ti yẹ ọmọ sọ́sọ́ òyìn mi balance ball tó dúró lórí ẹsẹ̀. ọ̀rọ̀ sí mi i see you wo bí kí wù ẹ́. bàtẹ́ orí ọ̀rẹ́ àlàyé àlàyé ni ẹ̀ ìwọ ló ń jí sọ̀rọ̀ àwọn aláta sí àwọn aláta tẹ́ǹtì. bẹ́ẹ̀ni. àwọn la máa ká pẹ́ àwọn la máa ká ogbó pati. ó mọ̀kọ́ tó ń ṣe. aláwùdá àbá ti dé àti dé nìyẹn kò sí. màá gbọ́ ó jẹ́ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ inú ẹ̀ ń dùn ní bó ṣe rí mi ó wá orí ọkọ náwó sókè ó ṣe praise the lord ó wá jubilate bí portugal tó gba euro. ọ̀nà ó kọ́ ó ń dánsí àbí ronaldo tó gbé kọ́ọ̀bù sókè. ọ̀nà bí ẹ̀rọ yìí máa ní ẹ̀. kàkàkí lélẹ́yìí o kò ṣeé jí gbé. ọlọ́run mi ò bẹ̀rẹ̀ mu mo máa ń re lókè ni ṣé ò ń sùn ni. ó máa ń re bí aṣọ tó kó sínú kọ́ńbọ̀n. àwọn máa pariwo wo gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ wo múlé wà ń bíbá ìfígò ni tó máa ń lọ bí ọkàn. ẹ wà á fi yẹn lẹ kí ló ń ṣe ẹ. Ah. wo gba àwọn ọmọ májẹ kan tún ẹ o abáni àtàbákalẹ kí wọn bí yàrá ìyá wọn ni wọn lẹnu àpò. kò yé ni ìṣúná èsì àti ìṣúná ọ̀sán wọn jọ wà ọmọ lọ yanjú àlàáfíà ni. kí ni gbogbo rọ́bìṣì náà ṣóun lọ àbó lọ wọ́n mọ́tò kọjá kúrò mi báyìí jọ wọ́n jà lọ́jọ́. yóò fi wá wọ̀ wọ̀nyí kíni ṣẹlẹ̀ ló wà lẹtọ yẹn ẹgbẹ ọjà ẹsìn ló lọ sùn. wo wo bí báyìí wo bí wo ọ̀gá dé tó o bàbá tó ṣẹlẹ̀ wọ wọ dráìbù tiẹ̀. fòun lẹ̀ jẹ́ kó bọ́lẹ̀. níbo ló ń lọ. ẹ mẹ́yìn brothers mi ẹ má bínú ẹ wò ó máa rán sí i ẹ má wọ̀rẹ́. máa rán sí i má mọ̀ wọ́n wá èdè náà nídìí owó ẹ̀ mọ́ kọ́ fòun lẹ̀ òun ti tó wá jẹ ó tó wá mú ó tó wá wọ̀ má mọ̀ wọ́n wá mọ́ ó ti yẹ. ṣé ẹ gbọ́ nǹkan tó ń sọ àní sùúrù kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ fẹ́ pa mí ni mò ń bọ̀ ọtí bá máa fi padà dé máa ti fúlù pa ẹ ṣáà bá wọrí mi ò ní jà yín ara. wẹ̀yẹ̀ ń ṣí ẹ olóògùnkù ọ̀fà ibi ilẹ̀ ọ̀fà kálẹ̀ àmọ́ ibi tó ń gbé ẹ lọ. báwo ni àwọn wà lọ yẹ ẹ lè di ẹ. babe ó rí pọ́ǹpù ẹ̀yẹn fọ́ ni kó wá wò mí tán kó lóun fẹ́ fi mí ṣaya káwọn máa sọ fún mi pé ẹ pẹ́pẹ́ sí òun máa ra lé fún mi ní lẹ́kì òun máa fún mi lé owó ńláńlá sàkáǹtì mi òun máa ra mọ́tò range rover fún mi jọ ń torí ọlọ́run kí ló ń ṣe wọ́n náà ṣé bójú ẹni tó ń wọkọ̀ lójú wọn. àwọn tó ti dàgbà kí mo fẹ́ besides kí ni mo fẹ́ ní ah. ilé ayé yìí sì tí pọ́pì mi ò ṣe fún mi tí bàbá arúgbó kan tó tẹ́gbẹ́ wọn fẹ́ máa fi owó àti wọ́rẹ́bà máa fi láì mi lójú wọ́n nu wọn o. kí ló máa ń ṣe àwọn àgbàlagbà iná torí ọlọ́run ṣọ́rọ̀ pé ọmọ bẹ́ẹ̀ ni ẹni tó bá pẹ́ lómi ní sìn máa pé ó ń parọ́ ni tó bá yẹ single person ni màá ní pé o máa fẹ́ but married man èmi ò lè lajú mílẹ̀ kó fẹ́ o ò tí ẹ lè fẹ́ wọn ni kó bá fẹ́ ṣe ni kó ṣe. ṣe fẹ́ gbọ́ single or no single mi lè Ah, wọn ah, èmi ti lọ́kọ mi náà ah, ah. wọ́n ní mo ti lọ́kọ mi. ìwọ ti lọ́kọ ta ló fún ẹ lọ́kọ ọkọ náà dà. mi of course adé orí mi olówó orí mi. lóun ò ní jẹ àpadà si burúkú mà ní dé báyìí má sọ fún mi pé bọ̀bọ̀ tout yẹn ló ń rífẹ̀ sí àzọkọ o. never in your life Me like láìkẹ́ now. ah why do ṣe ń pọkàn mi ní me like láìkẹ́ o jọ nítorí ọlọ́run jọ nítorí ọlọ́run ṣọlá pé nǹkan tí mo bá fẹ́ ni kò bá mi fẹ́ mi láìkẹ́. mi ò lè bẹ́ẹ̀ fẹ́ mi ò lè bẹ́ẹ̀ fẹ́ nǹkan oṣù. did you go out of your mind? ṣé ọmọ nǹkan tó ń sọ lẹ́nu ni mo ní wà tẹ̀yàn ẹ̀ fi ìtara yín you are not the same you don't belong in the same category ó dẹ̀ ń sọ fún mi pé òun ló fẹ́ fẹ́ ṣó lè múrú ẹ̀ wá sílé fún mi wọn dájú I will not sit here as your friend and accept it from you. kí ló dé ah, kí ló fa argument ẹ̀ ń ṣeré ní abẹ́ ìjà. jákè àlejà she's just been nursing. àdàkẹ́ ah, má jà o ọ̀rẹ́ tímọ́tímọ́ lè jẹ́ náà. now if there is anything tẹ́ fẹ́ bí mi tẹ́ wọ́n clarify you can do that bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ gbọ́ pé ìjà ok wàá gbàdúrà yín èmi lọ káwọn náà ọ̀rẹ́ ìjà ok. sáré tẹ̀lé dáadé ẹ̀ kí n lọ sọ fún un pé táwọn tó fún un kí n tètè lọ sọ fún ìyàwó àgbègbè lójú òtí ẹ̀ lẹ́ẹ̀mejì. wò sàmí wò mo pè mí lórúkọ tó ń pè mí máa jẹ́ o. àwọn tèmi ló sọ pé kí láwọn alọ́jọ́ kótó tí ó sì lákòóso kótó wa tí ilé oge tó oge jà ẹ́ ó pè wá ní tiwa tàbí ṣùgbọ́n kan ààrẹ kò sí mi o ìbùkún ni lọ́ọ̀bà tèmi ah, àlàyé yẹn ó kàn máa ń yí mi lórí tí bá ti ń gbọ́ inspiration burúkú ni àná kan máa ń jojú alẹ́ kankan náà àdé láìkì ẹ̀ ah, àásò tọrọ. bébí o ti fọ́ ni jù sórí anytime tí bá spend pẹ̀lú ẹ̀ báyìí mi ò ní dull moment rárá. Ah, àbó ti dọ́ọ̀ ni ó dọ́ọ̀tì gbàgbé bóyá ṣẹlẹ̀ o bébì èmi àti ẹ five and six ni wá o àjọ lẹ̀kọ́ àjọ ròpọ̀ ni o a kì í ṣe super glue black yẹn o àtẹ́kọ̀ àtẹ́kọ̀ yẹ́lò yẹn òun náà fi lẹ̀ wá pọ̀. ọ̀rẹ́ ẹ̀ ló kàn fọ́ọ̀mù sọlá pé ẹ̀ kí náà pè á máa gara máa fọ́ọ̀mù sáwà tó bá pé kọ́nù kó jẹ̀jẹ̀ bá mi bàbá alábà tó ti ń dì sọ́ọ̀bù látijọ́ yìí tó bá pé òun náà ti tẹ̀lé ni gbàgbé òun kọ́ àti máa fáìn bó ṣe ń fáìn yìí. wo má daṣọlá pé lóhùn jàre iná ilé lẹ́rẹ̀kọ́ ẹ máa padà yá oṣù hmm. ọ̀ hmm. wọ́n máa ń rọrùn yóò mọ bóyá ń lọ. Ah, ah, ah. afa baby. bàbá aláàbà. brọ́dà mi ẹ ká tó fà. bàbá tó jayé jù. má pariwo ẹ kú fàájì ẹyin lẹ ń ṣe bó ṣe wù yín. àgílẹ̀ ṣẹlẹ̀ ṣe é mú gbòòrò lọ nìyẹn ni. ọmọ ìgbà mélòó mú kàn fẹ́ túbẹ̀ sangu yẹn nífẹ̀ẹ́ lọ́rùn iṣẹ́ kan mọ́ bẹ́ẹ̀. ẹ bá mi mú tékèwé bọ́. tékèwé kéré gan nǹkan tó kéré jù láyé yìí nìyẹn ṣé ó ti yí ẹ. ẹ tẹkẹ. ọ Ìbùkún ṣé díẹ̀ sọ nǹkan fún ẹ tí bá sọ inú mi fún ẹ inú mi ò ní dùn Ọlọ́run àṣírí mi fẹ́ gé fún ẹ ọmọ kò wá paná ó yẹ kó ti yí ẹ lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ yìí ni oh, ẹ lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ yìí ni bá mi bá sọ̀rọ̀ náà ọmọ mo lá ọmọ ẹlẹ yìí gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ọmọ tí bá ń jẹun mi ò lè sùn sọ̀rọ̀ mi yẹn ń sìn ọ̀rẹ́ yìí náà ni màá fi ń ṣàlàlà kíkọ jókòó mi ò ní rònú méjì lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ yìí ni ọmọ mi dẹ́rẹ́ bẹ́ẹ̀ wà ìwọ náà wẹ̀ méjì lẹ́jọ́ jókòó yìí náà ẹ máa ń láfíà mi bàtínú mi máa ń dùn bẹ́ẹ̀ máa ń ṣe Ah, ah, babalaba kí ló dé jẹ ti ń jí sọ̀rọ̀ wa ni. Ah, ọmọ má jẹ́ parọ́ fún ẹ ọmọ mo sọ̀rọ̀ yín o ọmọ àfihàn ẹlẹ́nà ó dà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ méjì nìkan ṣe ń wà bíbà ìṣó wà òkè ni ó dà ṣe bó ṣe ń dá wà bíbà ìṣó láìkí ẹ̀ tó bá ń bọ̀ bíbà ìjábá tiẹ̀ pé méjì tẹ́mi bá jókòó báyìí tẹ́mi náà bá jókòó báyìí ó mọ̀ tẹ́mi bá ń sọ̀rọ̀ yín ẹ̀ máa jí mi wò á kò sọ bíbà ìdí inú ẹ̀ ọ̀lù ni. ó dà ó dà bẹ̀rẹ̀ sọ yẹn eh, bẹ̀rẹ̀ sọ yẹn eh, ó ti rí bẹ́ẹ̀. oṣù ọ̀ tí ó bá ti wá gbà a máa lọ fún a máa pásítọ̀ pásítọ̀ tó láìtì ìbùkún ó máa fún wa lógún. ìbùkún wọ gangan ni kò fún mi ní kò jẹ́ mo fẹ́ gbọ́ finance lẹ́nu ẹ̀. ọ ẹ ó ti sọ ẹ má wọ má bá sọ̀rọ̀ ó máa padà gbà náà ni mo ṣú ọ̀pá. ọmọ wo fún nǹkan tó wá ṣe yẹn inú mi máa dùn tó bá jẹ́ bẹ́ẹ̀ o mo mọ̀ ẹ́ máa jẹ́ bẹ́ẹ̀ náà nítorí ẹ bóyá wà èmi náà máa lọ practice àwọn kankan àìmọye love garden ládùúgbò wa àkọ́ máa lọ bẹ̀rẹ̀ rọ̀lẹ́ àmọ́ àwọn bọ́yẹn ń gbọ́ ẹran jó ń bẹ̀ ó ti yí ẹ nà àṣírí sori june fourteen ní birthday mi bóyá wà ẹ màá ṣe sí àfun tí ò ṣẹlẹ̀ rí ilé ayé ni màá ṣe fún màá gbé jáde màá gbé lọ sódò ẹran ẹ abatí ọbí tó ti ń pa ẹran táwọn alápatà ti ń pa màálù látàárọ̀ ṣúlẹ̀ làjọ máa white white látún máa pè sí àní ó máa dàbí ìgbà tí èèyàn lọ fún ó ti yí ẹ sí áánì náà ṣó mọ ni. ó ti yóò fẹ́ ọmọ ẹ bọ. ọlọ́run gbà bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ mo ní pílánì fún mo ní pílánì fún ọmọ kò sí ẹ má yẹ ń disturb mi ló ti yí ẹ wá ṣe é mi ò tilẹ̀kùn o. kò sí kò sí problem. ẹ ẹ ló wàhálà. ó ti yóò fẹ́ bí gbèrè àti tó bá ń fagbó ẹ̀ lọ́wọ́ báyìí tó bá ń fagbó báyìí ṣọlá pé ni. Eh. tó bá ń jẹun bá ìṣọ̀lá pè ní tó bá sùn bá ìṣọ̀lá pè ní kí ló ń ṣe wèrè yẹn gan. ó ti di tiwọn ah, àbábọ̀ ọkọ mi ah, ó ti di tiwọn ah, <laughs> ó jẹ́ ìrìn má bá sọ. Daddy. Oh. Yes, sir. Oh, it's my Mm. Ah, I won't take your time. Hmm? Yes, Modiro Roy. Odipedia. Yes, and uh, you know, ṣọmọdé more Ìwọ nìkan náà ni mo dẹ̀ bí. Mi tún lè máa ṣàlàyé yẹn fún more. Now, eh, àwọn kankan to tó yẹ kí n ti hand over fún ẹ. But me, the fún ẹ. Kọ́sọ̀ kan ń ṣàdáwà káàkiri. Ó eh? kàn ń pretend bí ipò dáwà mo dẹ̀ mọ̀ pé òdáwà ó ti ní boyfriend dádì ẹyọ lóòótọ́ mo ní ẹni tí mo fẹ́ fẹ́. Ah, so mo wálé tápẹ́ tó fẹ́ fẹ́ nìyẹn o mo wà kí n dààmú kí n bá sọ̀rọ̀ kí n lè approve ẹ̀ then gbogbo tó máa fẹ́ fún yín kí n fún yín kí mi kàn tó lọ o. ẹ̀mí láti ṣe é gbogbo ọ̀rọ̀ tẹ́sán ni mo appreciate pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an ẹ̀yin náà mọ̀ pé mi kì í ṣe ọmọ burúkú and ọmọ tẹbí òde kì í rìnrìn kùnrin so very soon èmi àti ẹjọ máa wálé. Soon, yẹn má jẹ́ kó tún di sùn december o sùn <laughs> bí ọ̀túnla ah. <laughs> ní nǹkan tí mo that's it. Right. okay. Yeah. owó bébì hmm. ṣe fẹ́ gbọ́ èmi ò bébì lè tẹ̀lé lọ sí ibi tó ń sọ ẹ o. Ah, ah, kí ló ṣẹlẹ̀ ṣé ò nífẹ̀ẹ́ mi mọ́ ni. àyè pé mi love ẹ o love ẹ now? you know I love you I love you torí tọrọ àmọ́ kí ni mo fẹ́ lọ sọ mi bẹ̀ tí bá débẹ̀ kí ni mo fẹ́ lọ sọ ìwọ náà ló sọ fún mi pé pọ́psì ẹ̀ ọ̀rẹ́ Wọlé Ṣóyínká ni wọ́n wọ́n tún tọmọ dí òfagún wa ẹ̀gbọ́n tí wọn àtẹ̀gbọ́n Ṣínà Àṣẹ́ńbè wọ́n jọ ṣe kékeré ni báwo mo ṣe wá fẹ́ lọ fèsì wọn èmi ò rí bá mo lè lọ o. ṣòro èmi kan ti wá prepare lẹ́tẹ̀lẹ̀ mo mọ̀ pé gbogbo nǹkan báyìí náà máa wáyé ṣó ń gbọ́ mi so mo máa kọ́ ẹ ní nǹkan tó máa sọ. ẹ ah baby oh that's why I love you. I love you like kí ló I love you like mo fẹ́ dákú ni ó yá jẹ́ kí n gbọ́ ó yá máa mi ah mo jẹ́rìí ẹ̀. ṣòro tó bá délé wa. tó So ti béèrè orúkọ so sọ fún wọn wàá sọ orúkọ ẹ àtòrúkọ dádì ẹ fún wọn ni o. ó ń lọ tó bá ní pé yunifásitì wo ló lọ sọ fún wọn pé lọ sí yunifásitì of Ìbàdàn course wo ló read finance faculty wo biz administration under business administration ni fa ni ni finance wa ṣó ń gbọ́ mi So bá ní pé yẹ̀wò ló ṣe tán sọ fún wọn pé twenty ten tó bá béèrè pé ìlú wo mo ti wá ń kọ́. ẹ wá sọ fún ọmọ ìbàdàn náà nìyẹn. ẹ ìbàdàn nílé olúyọ̀lé ọmọ àjẹgbínjẹ karahun ọmọ àfi karahun fọ́rin mu ah, bébì ó ti ń wọ ọpọlọ àmọ́ nǹkan tó máa ṣe fún mi ni pé ó yẹ kó bá mi kọ́ sínú ìwé kan ni kí n bá máa ṣe rìhásà torí bí mo ṣe wà yìí tí mo bá ti mú gbó mú gbó mú gbó mú gbó mú gbó mú gbó tójú mi ti lẹ́rìí tí mo mọ nǹkan tí mo ń ṣe mo máa lé lọ gbàgbé wọ́n má ṣe yẹn ṣòrí tó bá fẹ́ wá sílé wa má mú gbó rárá má tiẹ̀ mú ṣòrí tó tó bá rí gbó lẹ́nu ẹ̀ ó máa rùn lára ẹ̀ ẹ má mú gbó. ṣòye ẹ̀hẹ̀n mo á ní àìdí ẹ̀ kan ṣòrí má bẹ́ẹ̀ rékọ́ọ̀dẹ̀ sórí fóònù mi màá wá transfer ẹ̀ fún ẹ. Ah, bàbá ìdí àlò tó mú wá yìí o that's why i love you màá kàn máa gbọ́ bí ẹni pé mo ń gbọ́ bá a sí ni pàṣẹ láàárọ̀ tí wọ́n máa fi gbọ́ bí ẹ̀mí ẹbí fọ́ọ̀tì àwọn ah, yẹ kó lè yé mi nà torí mi ò kù tí mo ya wèrè màá gbọ́ nǹkan bíi forty kìtì wàá gbọ́ bíi forty five ah, ó pọ̀ jù. Ah, wàá ṣe ìdàlẹ̀ àbẹ́bí that's why I love you sọmọ dadi sọmọ dadi. Sure, don't mind him. Oh no. Ah. Hey, daddy, not simple kẹsẹ̀ sílẹ̀ kẹsẹ̀ sílẹ̀. àwọn ah, ní pákéjì ah, tán ni. àwọn ọmọ àti garambi òyà káwọn náà sílẹ̀. ẹ ó mọ̀kàn tó ṣẹlẹ̀ sórí ọwọ́ alákọ̀ọ́lé lè jẹ́ kó wà báyìí for now ó yẹ. ó dà ok o ṣàrántí gbogbo nǹkan tí mo sọ fún ẹ. Ah, mo ti compose pa dánúdánú ọlọ́run ó wà lẹ́nu bí àṣìṣe ò lọ́gàá àwọn ẹni ìbí lọ́gàá àṣìṣe. <laughs> Yeah, Bye. Ọlágúnlé Ọlábọ̀dé ni sà. Hmm. bóun ẹ ṣe rí ni. Ah, <laughs> ẹ̀yin ti ohun tẹ́wọ́ yẹn sà mo jogún ẹ̀ látọ̀ bàbá bàbá bàbá bàbá mi ni àti bá rí bàbá tó bí mi gangan gangan àti grandpa mi kò yàtọ̀ síra wọn àbímọ ni sà. ok DNA inú DNA ló wà. Ọlọ́run. ok that's okay that's ok, ọmọ olúwo ni. Ah. ẹgbàálé olúmọ ni bàbá mi eh. abẹ́òkúta ni that's right that's oh, ni yẹ eh, <laughs> two thousand and four stroke yẹ two thousand and eight ni àwọn asẹ́ẹ̀tì yẹn nìyẹn kò pé méjì. Eh, wọn ò lè gbàgbé láéláé táyé máa fi parẹ́ sà Mr. Saheed Abọ́lájí Oscar. oh yes prof ni eh, anyway o wa di prof later. later bẹ́ẹ̀ ni sà. that's right that's right ẹ eh, faculty wo ló business admin ni business admin <laughs> so kí wàá lórí it. ah mo mọ̀ ṣírò owó bàjẹ́ mo gbóná nu ká ṣe calculation accountancy ni sà. accountancy lórí that's very good. That is very good. Hmm. Yeah, that's nice. Àwọn parents ẹ kọ́. Àwọn wà lálàáfíà. Lóòótọ́ mi níyà wọn ìyá mi ṣẹ̀ṣẹ̀ kú ní two thousand and eleven ni. Bọ̀ mo sì ní bàbá bàbá mi ti darúgbó. Sorry, that's nice, that's nice. Bó ṣe kú rí ni, bó ṣe kú rí ni. Pẹ̀lẹ́, you are welcome o, you are welcome o. Ilé nílé o, inú ṣe pàṣẹ ẹ eh, eh, ẹ mi fi ilẹ̀. Ẹ ṣe mọ̀ sí mo ṣàṣọ fún ẹ pé dáàdì mi wọ́n náìs. ó ti wọn lára wọn. Eh, dáàdì ẹ jẹ́ káwa release yín kí n lè mú ọlá round compound. ẹ eh, ẹ eh, that's nice. ẹ ṣe dáàdì. ẹ ṣe ẹ ṣe kan. ok o. jẹ́ kí n láyé kiri rèé. ó lè gbé dání lọ. ó wá fẹ́. ẹ ṣe sọ̀hún ah irú rọ́bìṣì olówó mi tra inú ilé ìsìn yẹn náà jọ nítorí ọlọ́run ṣé nǹkan tí mo kó ẹ̀kọ́ sọ ló sọnù ilé yẹn ni. ṣé mi ò sọ dáadáa ni. ẹ bó ṣe pé ò sọ dáadáa àmọ́ iye tí mo kó ẹ̀kọ́ ló sọ. ó ah, rí i pé bí mo ṣe ń sọ gan ọ̀pọ̀ sí gan àwọn kan ń kó jẹ wọn ń kó mu ni wọn ń gbọ̀n mu ló ah, ah, ṣé wò ó rí ni ó dẹ̀ ní mi ìsọlẹ̀ dáadáa tó kí ló tún bẹ́ẹ̀ kí n tún sọ èmi ò láìkì irú ọwọ́ yẹn o ó dẹ̀ ní mi ìsọ̀rọ̀ ṣé mi ìsọ̀rọ̀ dáadáa tó bẹ́ẹ̀ yẹn ni. ẹ ó right o right but ìwọ náà níbo ló ti gbọ́ gbogbo ètò ìsọ yẹn. ọmọ gbòòrò lèmi ni ṣé ní gbogbo nǹkan tó kalẹ̀ fún mi yẹn nígbà tí mo ti ń bẹ̀rẹ̀ sí ní gbọ́n tí mo ti ń gbọ́n sọ́pọlọ ọpọlọ mi kàn blọ́ọ̀kì ni nígbà tó máa blọ́ọ̀kì mo kàn pé ah kí ni mo lè ṣe báyìí o mo kàn rántí pẹ́ gbọ́n kan àjọṣe kékeré ni èmi kan tún wà náà tí mo tún kówó skul wọn lẹ̀ bí ṣe gbọ́dọ̀ ẹ̀gbọ́n yẹn lọ nígbà ẹgbẹ́ wà kí ló ṣẹlẹ̀ kí lẹ kọ́ ní skul yìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀ fún mi nìyẹn bẹ́ẹ̀ mi ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ gbogbo yẹn sórí nìyẹn mo kàn wọ́n pé òkè tí n bá àti pé pọ́psì yẹn gan-an ah, mo lè lọ sọ nǹkan báyìí fún wọn káwọn tún lọ gbé nǹkan mi kó tún gbé wọ̀ mo ṣe wo pé ok jẹ́ kí n kó gbọ́ ẹ̀pọ̀ mọ́ra wọn ah, ó dẹ̀ ní mi sọ dáadáa ṣé mi sọ dáadáa tó bẹ́ẹ̀ ni mo láìkì irú ọwọ́ yẹn o ah, ó ra ọmọ kan tó ṣẹlẹ̀ kò tí ì pẹ́ jù jẹ́ kí n wọlé kí n lọ kọ̀ lẹ́tà ara mi màá lọ sọ fún wọn sí kébì kó wọn sí bí. ó dà bẹ́ẹ̀ yẹn. ó ti wọ òkè báwo rí. ẹ tó bá ti jẹ́ ó wá ọmọ kan tó máa ṣẹlẹ̀ ń sìn ṣé ni mo fẹ́ kó mú mi káàkiri gbogbo àyíká yìí ṣé wọn pé èmi náà mo ṣì máa padà pàṣẹ láàsì ẹ ẹ mo ti dáná sí i ah, tí kò sí bá pọ̀ sí kọ́ bá kàn rí má kàn ní ẹ wọn ṣe bó ṣe hùn ẹ ẹ ẹ ìwọ ni mo ju ajẹ́gẹ́ mi bẹ́ẹ̀ ni ẹ ràn mí báyìí kí ló ń ṣẹlẹ̀ ó lágbára. <laughs> kí ló dé ìwọ gan bẹ̀rẹ̀ pẹ̀lú àṣejù nìyẹn kí ni mo ti sọ ọ́sì tó ti wá rẹ́rìn tó ń rẹ́rìn tó ń gbọ̀n báyìí. ó fọ́ọ̀nì ni má bínú pé mo fi ẹ̀rìn o. Ah, ah. mo sọ fún ẹ títí títí ògbà àfìgbà tó tẹ́ so nǹkan tó ń ṣe àtọ fún mi ń sìn pé ó decide láti mú bọ̀bọ̀ illiterate yẹn tout yẹn lọ sílé lọ fi wọn dáde bóun ló fẹ́ fẹ́ mi ò sọ fún ẹ ni mo wọ̀n ẹ títí tí ò gbọ́ ó lọ mú tout lọ sílé epo fẹ́fẹ́. so mo máa ń sọ fún ẹ pé má kọkọ mi ní literature àti tout mọ́ náà mi ò láìkẹ́ even dáàdì gan tó ń sọ̀rọ̀ wọn gan wọn ò lè stop mi kí n má fẹ́ ọ̀la ìwọ gan tó ń sọ̀rọ̀ ìwé mélòó ló kà àwí tán ọ lẹ́yìn ọkàn tout. mo máa dúpẹ́ tèmi èmi máa lọ yunifásitì mo máa kàwé NYSC nìkan máa ní mi ò máa ṣe mo ṣàyàtọ̀ sí àwọn tó ní àwọn lọ sí Unilag accountant làwọn tí wọn ò dé lè construct simple sentence.

má fọ bàbá ẹ̀ mú wọn ẹ amendment ni nípa ọ̀rọ̀ will mi ẹ n fẹ́ change kankan ni máa bọ̀ ṣáà máa bọ̀ yà o ṣe ọ̀rọ̀. Wale Wale. Yes, sir. Junior advocate of Nigeria. eh, the youngest and hardworking of of them. ọlá yín àtọlá Ọlọ́run ní sàwọn. Eh, Ọlọ́run ní gbogbo wa ń jẹ Ọlọ́run là ń jẹ pẹ̀lẹ́ eh, bẹ̀tẹ̀ ọdún ẹ ọdún ẹ ní o ọdún ẹ ò ní ṣiṣẹ́ oníṣẹ́ṣe o rẹ̀ ní ṣiṣẹ́ tọmọkú ẹ tí wà lá in fact sàn ẹ tí wọn náà máa gba senior advocate of Nigeria ọdún ẹ ní. <laughs> àmì o àmì o eh, but sir mo ṣe rí kọ́ yín I couldn't wait any further sir wọn kò tẹ bá ti pè mí báyẹn ó dà pé alert fẹ́ wọlé àbí kò tẹ pé bank account tó fẹ́ ó fẹ́ sanra sí i <laughs> ilé ni mo sáré bọ̀. Eh, that's nice tí mo pè é fún wọn ni pé it's very important mo fẹ́ ṣe amendment sí will mi ni yes um, percentage tí mo ní ká fún ìbùkún yẹn hmm, bíbí wàhálà ti wà o. Ah, wàhálà wo nìyẹn wo bí mo ṣe ń bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lóyè dádì wà nílé tí wọ́n ń sọ̀rọ̀ kan nípa will ó dà pé dádì fẹ́ change kankan nu will yẹn mí dẹ̀ nǹkan tá lè ṣe. mo ti máa ń sọ fún ẹ máa fọkàn balẹ̀ tó bá ti rí mi jẹ́ kọ́kọ́ ẹ máa balẹ̀ mo wà lẹ́yìn ẹ bí kéènì jẹ́ kó máa balẹ̀ bí omi àmú tó tutù kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀ ìwọ náà ló máa favour àjọ ṣé dádì ẹ bí ìwọ ni last ìwọ láàrin ìwọ ni gbogbo ẹ àdínkù fọkàn balẹ̀ kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀. o understand ṣòwò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣírí wíìlì yẹn tún sí mi lọ́wọ́ èmi dẹ̀ ló favour wọ ah, àtìgbà tí mo ti mú ẹ lọ sílé dáàdì ti change sí mi bákan. Ah, o dẹ̀ tún rí yẹn sọ o bébì ah, kí la máa ṣe o ó dá báwo rí báwo rí ọ ti gbé wa. wọ́n ti fẹ́ bí atẹ́gùn wọ́n ti fẹ́ wá fọ́kàn ẹ̀ balẹ̀ a máa wá solutions máa kún ẹ lára máa gbá ẹ lágo máa jẹ́ kó mọ bó ṣe ń lọ ó ti yí ẹ o ò níṣòro ètè lọ ní. She got a ṣe bẹ́ẹ̀ lọ́n bá sọ̀rọ̀ látàtàárọ̀. aláìní ìyá àti aláìní bàbá wọ́n ní gbogbo ètò kù pátápátá tó jẹ́ eighty percent wọ́n ní ká kó fún ọmọ wọn kan ṣoṣo. we can increase it sí bí eighty percent and you know what to do. Uh, sure sure I do I do but um, sir it's um, just professional of me kí n bí lọ́wọ́ yóò pé kí ni reason àbí oh of course of course olùbẹ̀rẹ̀ now mo ní kò ṣe àwọn kan dẹ̀ ṣe tẹ̀mí lọ́rùn ah, in fact ó ṣe ìdùnnú mi nù ìdùnnú àwọn pé kí ni let me just see my everything twenty tó bá kù yẹn wàá bá mi gbin láàrin àwọn tó kù. ẹ kàn máa fún mi di um, um, abẹ́ Tuesday akéde tidy up no no problem so well, you know what to do so you do it. ṣé wàá mú nǹkan kúrò bẹ́ẹ̀. ah <laughs> thank you i learned a lot of ọ̀dà kò ṣe gan. bẹ́ẹ̀ni ó ṣe gan lọ́ọ̀yà ilé àtọ̀lẹ́ náà kò ní dá o. ìjọ bó ṣe jẹ́ sà mi ní fẹ́ ká fi adé ìnàpẹ̀nu bóyá bíi next week ẹ̀yin àti gbogbo wọn láti wá sí ọ́fíìsì mi láti wá sign documents and lè ṣe ànílò work and all the rest. Uh, next, uh, yeah, next week is fine. Inshallah. Yes, sir.

wọ́n ti máa ń sọ fún ẹ pé kó fọkàn ara ẹ balẹ̀ o ò ní problem rárá ṣé ni mo sọ fún ẹ pé gbogbo ti fún tẹjọ property yìí ìwọ ló ní gbogbo ogún yẹn ìwọ ló ní kò sí yàláyà ìyàláyà ìyàláyà ìyàláyàyàyà wọn bí wọn dá tabarẹ́ni kẹ́ni tó bá sọ pé òun yọjú báyìí a máa dìlítì wọn dànù ṣé kò yé wọn ni ah, ah. ó ṣe ń lọ gangan nìyẹn. ìyẹn náà wá dáa

jẹ́ ká máa ṣe fàájì wa lọ kò yí ẹni. Ah. ọmọ báàgì ni ẹ. ọmọ ó ga o ó yà mí lẹ́nu o ìgbà tí mo dé òkú tó máa ètè tán òun ló lọ ń pẹ́ yìí èmi ò máa kó máa pẹ́ báyìí abájọ tó jẹ́ ká dúró ní sápáàtì múlé wa ní eh, ghetto wa lórí máa bọ̀ ní club. àwọn ayédèyẹ kan ni máa ń jẹ lọ́dún tí ó bá jẹ léyà á jẹ tunu àwẹ̀ tí ó bá ṣe christmas á jẹ new year òun ni kí lórí máa jẹ kí sáà máa jẹ kí sáà máa jẹ kí sáà máa jẹ ẹlẹ́kẹ̀rin rèé ẹlẹ́kẹ̀yìn yẹn tí mo lọ tọ̀. bọ̀bọ̀ ìjọ tó lọ so tọ́ fún mi so jẹ́ wúlẹ́ mi ni bàbá jẹ̀bù àbí kí nà sọ nǹkan tó jẹ́ fún mi ọgàn ṣé alájà ń sáré ni àbẹ́ ṣe ń sáré èwo ló jẹ́ ọgàn tó di kí ló gbẹ tó di pé kí ló gbẹ tí gbogbo ẹ̀ ń dùn tó ń dùn. kò dáa kéèyàn máa tan pinpin property ò ní property ó nídìí láti máa béèrè pé bọ́lá ti rówó. láyé tó bá fẹ́ wò iṣẹ́ tí a kàn ni ó máa pẹ́ létí omi ṣó ti yí ẹ a nídìí láti not how far is how well a ní láti béèrè pé bọ́lọ́ ti mú wá ṣó ti yí ẹ òun lóore ní nàá ó ṣáà ti mọ̀ káwa ṣáà ti máa ṣe kí ni ká ti máa bì happy ká máa láfíà kóun máa mú wa bó ṣe wà yìí bó ṣe ń wò yìí wo òun kan ní báǹkì wa òun kọ́ ni atm wa òun là láti wà western iná transfer òun iná ni òun tún ní atm wa òun sọmọ náà dábàá amúṣe yẹn òun ṣàjẹ káwa máa láfíà bó máa ṣe nǹkan tó bá wù wá wo. ẹ mọ ọkọ tó máa ṣẹlẹ̀ ọ̀ní olówó tẹ̀ ń wò yẹn kò fariwo rárá owó ti wà mo ti lówó lọ́wọ́ gan-an ṣé wáyé ṣẹlẹ̀ mọ̀ pé tí wọ́n bá ti lówó gbogbo nǹkan ẹ̀ kò ní máa ṣe ní gíragíra mọ́ oyè yín ṣorí bí ó ṣe wà yìí mo sì ní eighty percent garanti pé màá gbọ́ ṣòro ẹ tó bá sọ fún mi. ok ṣóhun. Ah, ah. mo sì lè gbọ́ tiẹ̀ náà ìméjì náà ni màá gbọ́ níbi tí mo wà yìí. ọ̀rọ̀ ah, hmm, hmm, gbéraga ló sọ yẹn hundred percent pé máa bọ́ ṣòwò ayé mi kí ni imọ̀n wàdúdà ìyẹ grandma mọ́mì mi àpò ò lè bọ́ àkáyì àníjọ́wò síjọ́wò ah, ah aláti fi bílẹ̀ àwa ó ti ń gbéraga lọ́mọ àwọn máa ń ní tí èèyàn ti lówó lọ́wọ́ gbogbo ah. voice ẹ̀ máa máa change eh, but ti tẹ́ sí dàbí ti bàbá eh, ó lè dàbí ti bàbá kébé fún ara àìṣe bákan náà ni but o ti go for àtó yẹn kádà ẹgbẹ́ tí fi packaging sí eh, ẹ̀ sọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ dára àwọn àwa náà nìyẹn àjẹgà àgbà ẹ sílẹ̀ ni. bóyá kò mọ̀ lálọ́dún ẹgbà kan máa ní wa. àjọ ti gbàgbé ni. lálọ́dún ẹni wà náà tẹ́nàntì ló jẹ́ sí wa náà ó ní iye ọdún táwa fi ń gbowó lé lọ́wọ́ àti ẹ̀ tún gbà ẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ a dẹ̀ tún mú nǹkan tó da wá fún ẹ o tún nà mọ́lẹ̀ kí ló dé láì ṣe pàwọ́ aláṣẹ o mọ̀ ọdún ṣẹlẹ̀ nǹkan tó fẹ́ kó a ṣe ni pé nǹkan tó fẹ́ bá wa sọ tẹ́lẹ̀ kò mọ bó ṣe máa gbé kò mọ bí tó ti máa bẹ̀rẹ̀ kò mọ bí tó máa ti end ẹ̀ ní pé bóyá nǹkan tá a bá fẹ́ òun rẹ́dí láti máa ṣe fún wa but for now ṣó ti yí ẹ ń sìn jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà mo ti sọ tẹ́lẹ̀ pé tá a bá ti kúrò ní ibi báyìí a máa lọ sí oníhòòhò. ẹ a máa bu oníhòòhò a máa dé ọ̀dọ̀ ṣínà pẹ̀lá kílọ̀s tó ti yé ń sìn bọ́ ń sìn jẹ́ kẹ́ ó jẹ́ one one fifty for today for today for today tó bá dẹ̀ dọ̀là abẹ́rẹ́ mi àwọn ọ̀ṣọ́ méjì wàsíwàsù. wọ́n á ti ṣe eh, eh, eh. wàsíwàsù ìṣókè wàsíwàsù dà fún wọn wàsíwàsù dà fún wọn. ẹ ẹ má gbé kí ló ṣẹlẹ̀ má gbàgbé nǹkan tó promise mi. ẹ mú mọ. sọyẹ má lọ wá fi gbogbo owó kan lọ fi mọ títàn. Ah. mo ní tọ́lá yóò ti. wàá aṣọ lọ́ọ̀lì ọdún ni gbogbo ayé ń sọ̀rọ̀ látàárọ̀ kí n fowó mu gbogbo owó mu títàn ṣé wọ́n nira bá mi débi báyìí. Ah, ah. orí bàbá oníṣẹ́ àmàlù bàbá aláyé eh, ẹ ti wà sọ̀rọ̀ mi yẹn ṣé wà lórí ó wà lórí ìjókòó premier lotto wà rèé lórí eh, ìjókòó náà táwa bá ṣe wà yá yàtọ̀ sí tíkẹ́ẹ̀tì káàkọ̀ múdé kọ́kọ́ sanwó ni tí ọ̀rọ̀ mi yẹn ń sìn ìwọ ló tó wá ń sọ fún ràwa yìí pé òun sọ fún mi pé owó ti gbà mí ò ní mi ò fún ẹ tí ó ti yí ẹ̀yìn òun sọ̀rọ̀ bíbà ìyí tá a fẹ́ fún ìwàsówàsó yẹn ni kojú tẹ̀ lọ́wọ́ náà tí ó ti yà máa yanjú ìtókù nílé má má ṣe bẹ́ẹ̀ náà. èkó ìfà dé yìí o tó bá ṣe ń gbà má gbàgbé mi ò kọ́ a máa fi tèmi fún mi o. lóun pẹrẹrẹ ní ifá fún ifá kọrì àṣesílẹ̀ ni àṣesílẹ̀ nìkan yìí ó jọṣọlẹ lọ nǹkan tá a ṣe là ń jẹ ó tiẹ̀ ifá kọ bọ torí tiẹ̀ yẹn ọmọ bá yẹn yanjú ẹ. nítòótọ́ ọmọ kí n máa ń jẹ ni màṣọ tí ògbẹ́ o máa ń wọ̀ kó dẹ̀ jẹ́ pé a máa ń sa sóhùn bọ̀ tójú ò bá rọ máa ń pa ẹ bọ̀ nísìnyí òjò ní pa ẹ mọ́ èyí tá a máa fún ẹ sí special ṣe ni ó jẹ bọ̀ wàásù wàásù yẹn wà lórí ẹ̀ lóko jókòó lè ló pocket o ti yẹ tó máa ń gbẹ́ni wà lóba àbùkù tó máa ń jókòó jókòó wàásù yẹn lọ tẹ́mi bá yanjú bísínẹ́sì mi tán one fifty yẹn ó lè jẹ́ bàjọ́ máa ná náà ni ọlọ́dẹ lè ṣe kí n change network kí n pọ́ mọ́ mi wọlé. ẹ ẹ ẹ ní sùúrù ṣe èmi ló ń pè ní fa wá èmi ò ń ṣe kọ́tọ́ọ̀sì o mo dẹ̀ ṣe dìjíà èmi ò ń ṣe England ọba àwọn fa o mo lówó gidigidi kan ni o ṣẹ́ẹ̀kì lèmi ṣẹ́ẹ̀kì. òun náà mọ̀ àṣẹ́ẹ̀kì ni o kò má kó tú ẹ wá ni. jọ̀ọ́ chairman mo ní kí náà ìwọ sáyìn náà ni mi ò gbéraga kò jórí mi lọ. ṣé ò ya wèrè chairman àbí báwo èèyàn ọ̀rẹ́ wa èèyàn wa chairman. wàá ṣe máa ní mo ya wèrè sórí báírà àti pépà lọ́wọ́ mi ni tó fi ní mo ya wèrè mi láìkí ẹ ah, o ah. ti súnmọ́ bẹ̀rẹ̀ jù ṣé nítorí owó ń sin sin ah, mo ṣàn kí wọn máa kì í mọ máa kì í mọ ṣé dáadáa kó ara ẹ mọ ra jàre bóyá báyìí má gbọ́ bẹ̀ yẹn jù lára ẹ mọ ra. èkó mo ti máa ń sọ fún ẹ tó bá máa jáde máa bí fálẹ́ èrè kó máa worú ọmọ tó fẹ́ gbé jáde. wà á ewu ni èkó níjọ́ mi tó bá máa mọ ọmọ jáde wà á kọ́ wà kọsẹ̀ já yìí ẹ̀ wà á bí falẹ̀ rè kó mọ́rú ọmọ tó máa jẹ́ ìwọ náà wò ṣé o fẹ́ fi wèrè gba kọ́sọ́mà máa wà lọ́wọ́ ni. kò lè gba kọ́sọ́mà wa. àwọn tí ẹ lè gba àwọn àti kò wọ wèrè. òun náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀ kò ń ṣe po. àsáré ṣe sí lọ́rùn. òun ṣe po irọ́ kò ń ṣe po. ọmọ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ nǹkan tó kọ́ máa ń ṣe fún mi pé o wà kọ́ bá fọ́ orí ẹ̀mí ẹ̀ ló ti yẹ kó ṣe sí láti. o ti yẹ kó lè mọ̀ kí ni eh, kọ́sọ́mà. Eh. <laughs> ọ̀rẹ́ mi ogójú ẹ̀ ṣe ń dán ẹbẹ̀ yẹn fìtì ẹ̀ gan. owó fi mí lẹ̀. gbogbo nǹkan tí mo lọ ṣe láàrin three days yẹn ìṣèlódà pé kì í ṣe láàrin ọjọ́ kan mo miss ẹ̀ bàjẹ́bàjẹ́ eré báyìí wí àti tèmọ́sẹ̀ mi báyìí mo sá wálé ni. mi náà miss ẹ sórí three days tó ń sọ yẹn ó dàbí three years lọ́dọ̀ mi ó mú wa ó kẹjàre you look good. ah tí ẹ̀gbọ́n náà máa ń dàn challenge tó ti ń keep company ẹgbà tí mi ò sí nílé o. Ah, ah. <laughs> ta tún ló fẹ́ jẹ́ ọlá mi of course àṣorí ah, ọlá mi ni ọkọ mi òun ni bàbá mi. òun ni everything tí mo ní ìsìn. àwọn bèbí ọmọ ẹlẹ́rìí ló ṣàn ọmọ tó sexy tó beautiful ọmọ tó wà ń bẹ̀ wo bóyá gallant àṣeré jàre ọmọ mi ó yà jẹ́ ká ṣáà lẹ́ẹ̀kan ah, ọkọ mi kọ tutù bí omi àmúnisẹ ọlọ orí ẹgbẹ amẹgan ọmọ mi bá a ṣe eré ah, ṣọlá pé bèbí sẹksì bèbí ọmọ ẹlẹ yóò bàjẹ́ a ṣe ni gbogbo combination kí ló ṣẹlẹ̀ how you dey na ṣé wàá òkè. ṣebí wọ́n ló ń kí náà wá ò dé dá lóhùn. mo wà. ìlà máa wo bẹ̀rẹ̀ níjọ ẹ lórí ọmọ ọkọ ló ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹ kí ni tí mo sọ fún ẹ èmi ti fẹ́ wá mú wo lọ́tẹ̀ mi. ẹ one point five million yẹn èmi jẹ́ wá wò pé wíwá ká kúkú pọ̀jù ẹ̀dì kó jẹ́ bí two million jọ̀kẹ́ two million yẹn máa tó mi náà dáadáa tí n bá ma kàn bọ́ sí ìgboro wọ́n á kàn ní àá ah, ọmọ kí ló ń ṣẹlẹ̀ Ọlákúnlé jẹ́ ká mọ bó ṣe ń lọ nà èmi kan tí mo lè yahun láti ilẹ̀ èmi náà kàn máa bẹ̀rẹ̀ sí ní bo fún wọn ni ó mọ̀ pé kíní pọ̀ lẹ́gàn náà ó yẹ kó tó náà ó ti yí ẹ so bá mi ṣe ìwé yẹn sì jẹ́ ká tètè máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ mo tẹ̀sí fẹ́ kọ check fún ẹ tẹ́lẹ̀ bó wá sí mi ò tètè rí check yẹn bóyá kó tó débi tó ń lọ máa transfer ẹ fún ẹ. ṣòrí tọ́gbọ́n ló mú àgbàgbéjọ ah, ah, ah. wà irú ọwọ́ ò nìyẹn èmi ò láìkí ẹ o ṣé nǹkan tá a yọ sọ láti ilẹ̀ nìyẹn irú ọwọ́ ò nìyẹn náà ojú fẹ́ máa change ẹ o ikú wa jọ kú lójọ sọ fún mi àwọn ẹwà àjọgbà ojú mi ló dojú ẹ ojú wa máa lọ dojú èèyàn kan èmi ò fẹ́ rú wèrè yẹn o báyìí di ọ̀tí o. ṣé ṣé ṣé tó bá tó bá tẹ̀ máa sọ̀rọ̀ ṣé lójú ìyá ọ̀rẹ́ rẹ̀ tó máa sọ̀rọ̀ sí mi èmi ò fẹ́ gbogbo ó dà ṣe ọmọkẹ́ ti bá bínú sí i adàbí kékeré wo ni o nínú nǹkan tó wà lẹ̀ tó tó pin tí wọ́n tún wá fẹ́ wọn á máa ṣàhùn sí mi àbí nǹkan tó sọ fún mi kọ́ lélẹ́yìí o èló ni tú mi la èló nínú nínú nǹkan tó wà lẹ̀ èmi ò láìké e. wá má má má má má jẹ́ kí n ọ̀tí o má ọ̀tí o. ó má bínú má bínú ṣòro ìkọ́ tó débi tó ń lọ màá ti send wá ti rí alert. how many minutes. yíyẹ embarrass mi mo ní mo máa send ẹ̀ náà. èmi ọ̀rọ̀ yàrá yà anybody o pé kí ló ṣẹlẹ̀ gan-an mo ti gbàgbé ṣá i love you. i love you too. kí ni ibùkún ah! ṣé nǹkan tó ń faradà lélẹ́yìí náà kò ń ṣe bẹ́ẹ̀ o mi mọ̀ bí àtọ́rí pé orí ẹ lórí ìjòkó ló fi react bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹ ti yé mi tí ẹ gbọ́ná kí ni bọ́ọ̀yì fẹ́ fi two million naira ṣe o. Ah, ah. ṣùgbọ́n ọkùnrin ni ṣáà rí pé olóhùn jáde òun fẹ́ lọ sí gbòòrò ó fún upkeep ẹ̀ ni. kí ni mo gbọ́ tó pè. mo ní fún upkeep. two million naira fún upkeep. two million naira two ó máa exaggerate nǹkan. tó bá dé pé bí dáàdì ṣe ń ná owó yìí rè ńgbà tó wà láyé ó máa ní báńkì kọ́kọ́ lẹ̀ ìwọ ọmọbìnrin yìí kí ló ń ṣe ẹná ọkùnrin mà ní ṣé owó tó máa gbà lọ́wọ́ ẹ̀fìn tó máa tó lọ kó fóbìnrin mi. wọ́n wo ṣọlá pé o ti bẹ̀rẹ̀ nìyẹn mi láì bó ṣe máa ń sọ kó fóbìnrin mi bíi ti báwo èmi nìkan ló ń fẹ́ ó gbọ́ tó sọ pé i love you kó tó lọ ni despite the fact pé ó ń bínú ó ń gbóná mi ò láìkẹ́ má máa banú mi jẹ́ mi láìkẹ́. etí mi ò kúkú di mo gbọ́ o i love you àbí ìyẹn ló fi ń kọ́ ẹ lọ́bẹ̀ lọ kò sí wàhálà my love lọ wà nú ẹ ṣe mi wo á tó ẹ ti àánú ẹ ṣe mi kí ni mo sọ fún ẹ má wọrí ibà máa wà máa máa wọ. pé lójó kó lójó. afẹ yí ẹ. ẹ lọ́jọ́ kó jẹ́ kó yé mi ná ẹ o ṣe o ṣe o ṣe o ṣe. i love you i love you too Ha ha. ìbùkún. ṣọlá pé o máa exaggerate. ìbùkún. exaggerate. ó dá mo ti gbọ́ lọ́jọ́ kó. two million naira fún ọ́kì. lọ sùn ni. mi ò lè sùn jọ bí mi ò dùn járe. nọ́mbà ẹni jẹ tó lè sọ fún mi tó wá lọ dájú kò síbẹ̀ yẹn lóru. tí wàá gbó tọrọ láti ẹ̀kọ́ máa gbọ́ báyìí torí èmi ò láìkì bó ṣe jẹ́ pé ìwọ ló ń bọ́ mi o àmì láìkì wọ́wọ́ bẹ́ẹ̀ yẹn o ìyẹn kí n bá ti fẹ́ ṣe bá fẹ́ ṣe anything máa ṣe máa máa ní mo máa bá ẹ pé mo ní ìdí owó on top eighty mi ti wá lásẹ̀sì sákàǹtì kankan mi lè ṣe kankan àjọ tó bá wá sílé ńkọ́ n ò nílé nà mí nílé ṣe bó ṣe wù òde ló lọ́ọ̀bù mi ọ̀gá àjọ máa gbọ́ tèmi èmi ti pọkàn mi pọ̀ sọ́nà kan o ti ronú nǹkan tí mo fẹ́ ṣe ibiṣẹ́ wa tó bá ti dàárọ̀ la mo ti kó gbogbo ẹrù mi èmi ń padà o ẹni tí ó bá ṣú ọ̀fun ló máa sọ pé God we trust màá ébú God ní tèmi o gbàgbé bó ṣe ṣẹlẹ̀ o bó ti dọ̀la mi ń lọ nǹkan báyìí wà lọ́gbọ̀n ẹ̀wù lẹ̀ sọ fún mi ó dà kí ló fẹ́. n tí mo fẹ́ ẹ ṣe tí bá sọ ṣe máa ṣe fún mi. why not mo máa ṣe fún ẹ kí ló wà mẹ. o promise mi. dọ́là i promise. màá la tí ẹ ní kí n máa kà fún ẹ sórí nǹkan tí mo fẹ́ ni pé kò jẹ́ pé mi ni màá máa tọ́ bọ̀ gbogbo òwe màá máa sáìn gbogbo anything tí wọ́n bá ti rí mi kó má lè gbowó jáde ìyẹn ní company o ẹni tí tí ọgbọ́n náà bá dẹ̀ ti ní ìdí èmi kì í máa fún ẹ kí èmi máa ṣe ọkọ kí wọ́n máa ṣe ìyàwó kò ń ṣe kí wọ́n máa ṣe ọkọ kí èmi máa ṣe ìyàwó nílé èmi ò fẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn o ọ̀ ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ o kí ló ṣẹlẹ̀ gan nǹkan tí mo fẹ́ nìyẹn kò yẹ pé mi ni mò ń pàṣẹ ní gbogbo inú yìí parapata ẹ̀ ah, wàá ṣe fún mi ṣé wọ́n ti gbàgbé ìwé àwọn yorùbá tó ní ètò lẹ́rú ló lẹ́rú ṣé yẹn ló wà. lórí gbogbo nǹkan tó kẹ́ ẹ sọ iṣẹ́ kà á mú lónìí ìbòyìn ọwọ́ eré máa ṣe wáyé eh. jẹ́ ká sọ ohun mẹ́ta eh. ọlọ́run jẹ́ ká gbé nǹkan sí nǹkan ká tí nǹkan mọ̀ kan tábà bá mi di sí àrùn bá mi di sílẹ̀ bá mi mọ́ báyìí gbogbo máa gàdí gbogbo gàdí kiri gbogbo. wálé ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ eh, mo fẹ́ change orúkọ tó wà lórí properties mi wọ́n fẹ́ change orúkọ properties ẹ̀ kí ló dé o jẹ́ Williams mọ́nú tí ó ṣe change of name tó sọ fún mi ah no no no kò rí bẹ́ẹ̀ mo kàn fẹ́ kẹ́ bá mi change ẹ̀ sí orúkọ ọkọ mi ṣe mọ̀ pé bí ọkùnrin ṣe lè handle nǹkan ó yàtọ̀ sí bóbìnrin ṣe lè handle ẹ̀ so mo kàn rí pé decision mi ni pé kí kí n jẹ́ kọ́kọ́ mi máa manage gbogbo nǹkan tí mo ní. sorry um, but. Uh, àtó ìgbà wo tó ti ń lò ó àmì ta ló ti fọ̀rọ̀ lọ àwọn ló ti bá sọ kó tó di pé ó fẹ́ take decision. ẹ wo mi ò rò mi ò tẹ mi ò dẹ fi lọ anybody mo kò fẹ́ kẹ́ bá mi ṣe bẹ́ẹ̀ ni bí mo ṣe fẹ́. Um, you see in life the only thing constant in life is change but um, mi um, wá expect a rapid change yìí i don't want to use the word drastic from you moreover um, but what i'm saying now it's subject to change why do you take time to study ẹ díẹ̀ kó fi mọ̀ wá ẹ mọ̀ àwọn tó ń bá know a few things about him because this kind of decision if fẹ́ ká ṣe nǹkan tó jẹ́ at the end of the day àná mi pé ṣòro ẹni fọ̀rọ̀ ẹ lọ ni and then nǹkan tá à ń sọ yín ṣe nǹkan kékeré the properties we are talking about is quite huge and I, I wouldn't want. ẹ wo decision mi nìyẹn mi ò fẹ́ rò nǹkan kan mọ́ ẹ jọ ẹ bá mi ṣe. ọ̀rẹ́ ṣorí tí bá ní kí n sọ̀rọ̀ sí nǹkan tó sọ yìí wrong decision ni o yes ẹni tó mọlé tó mọ̀nà ẹ̀ wọ́n fẹ́ change gbogbo properties ẹ̀ sórúkọ ibo ló tún gbọ́dọ̀ ti ń ṣe yẹn èmi ò support ẹ o. wo ìwọ tí ẹ ti bẹ̀rẹ̀ ni ẹ kò sígbà tí mo sọ̀rọ̀ ọlá fún ẹ tó support ẹ for a second uh-uh. ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni ẹ wọ́n ṣàbọ̀ mi fẹ́ kan tí mo fẹ́ for Christ sake. àwọn sọ́ọ̀rì mi ò lè bẹ́ẹ̀ fẹ́ o because childhood friend lèmi àti ẹ ṣé kò pẹ́ kan tó bá pẹ́ ọkùnrin mi náà ni it's too much for me mo need, eh, more hands ọládìkẹ̀dẹ̀ rẹ help mi òun assist mi fún gbogbo nǹkan tí mò ń ṣe yìí. wo kí n ṣe ọmọ kékeré náà nǹkan tó bá ti wọn lọ́kàn ara ẹ o òun ni kò ṣe. Ah, yeah. Ṣé ìbílẹ̀ pé mo dá ẹjọ́ kù? ẹ báwo tí mo gbé fún yín. Ehm, yeah it's fine ah well, of course àmà tí ó yẹ kí wọn kí mi ò dey disappoint ẹ every detail tó sọ wà nígbà. ok mo tẹ trust iná bọ ẹ eh, before that mo fẹ́ kẹ́ mi tọkọ mi. honey baby má bọ̀ má bọ̀ má bọ̀ lóyún àwọn àmì. àìsí tì àìbèébì My baby, pé wọn ká ẹnu ń tiẹ̀ náà dẹ́nu mo ń ṣe o gbogbo àwọn aṣọ ẹ àwọn díìsì ẹ mo kàn páàkì gbogbo ẹ sójú kan pé pákéjì ni o pákéjì ni ilé ayé o ti yí ẹ ah, ah. ta ni sẹ́ksì bọ̀bọ̀ yìí. lóyè dádì ni ọkọ wálé fún mi máa ń sọ̀rọ̀ wọn fún ẹ. ẹ kó wálé ẹ ní ìtọ́kọ mi ọlá. Ah, I'm fine I'm fine my lawyer ọ̀dọ́mọdé ọlọ́pọlọ fine boy looking sexy ìyàwó mi máa ń ròyìn gan o ó lẹ gbárí gan ó ń bá yín báyìí nọ́mbà wọn ni ẹ lùsẹ̀ ẹjọ́ rí ó dàṣẹ wá fẹ́ gbọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ní di ti yín o ẹ bá ṣe ń ju báyìí a máa dùn ni ọlọ́run máa lọ́ọ̀yà ẹ̀yìn rè ẹ tún jẹ́ lẹ́ẹ̀kan sí ó yẹ kí àjọ àwọn ti ikọ̀ ní gbogbo yẹn. sorry um, bí mo ṣe ń wojú yín ojú yín jojú ẹni mímọ́ ọmọ èkó ni. èkó kẹ̀ èmi ò sọmọ èkó ẹ̀gbá mọ́lúṣà bíi ọmọ gbòǹgbò àkàlà wíkọ̀ dàgbà sẹ́kọ̀ọ́ ni èkó ni mo ti ń jẹ ni mo ti ń mu ni mo ti ń wọṣọ ni mo ti ń ṣe anything bọ́ ọmọ ẹ̀gbá gangan lèmi o ó ti yé eyín ẹ bébì ọmọ kan ló ṣẹlẹ̀ ó rà kébi ń pa mi gan lẹ́kẹ̀mí lọ sórí tábìlì jẹun kí lọ jẹ anything ẹ ṣe fàájì yín o kò sí èrè bó ṣe máa ń ṣe nìyẹn ẹ má dà lóhùn. ẹ sàn ẹ straight to business. okay. That's ah, okay. ọ̀rẹ́ mi báwo. Ah, ah, bó bidoski. pàdí bido bidoski. ogan ọ̀rọ̀ ajá yé ẹ̀ bí wàá mi ọmọ tó bá ṣiṣẹ́ dúkúrò lásìkò gbádùn kọ́ ọ o à ó pẹ́. má bínú yára ìpàdé mi. ìwọ náà kúkú mọ ọ̀rọ̀ ṣẹ́ wa pé ibi tí wọ́n bá ti ràn wa a ní excuse kankan tá a lè give ó mọ̀ pé ọmọ wa ṣe oríṣẹ́ ni. Hmm, ọ̀rọ̀ ṣẹ́yìn ni ìwọ rí báǹkì ń bẹ̀ kó lọ ṣiṣẹ́ báǹkì àgbà tó ń study mass com bolo wà kúrò náà máa kàròyìn fún wa ní wà ń complain sí pé iṣẹ́ kan ṣe kíní kan bẹ́ẹ̀ rọ́dẹ̀ ni. bó ṣe ń ṣe sí náà ni gbogbo ẹ̀ ń pọ̀ sí i làkáǹtì ń sọ̀rọ̀ la ní gbogbo ẹ̀ ń lọ. bẹ̀rẹ̀ tiẹ̀ ni bẹ̀rẹ̀ kí ni owó náà dà. ètò ara bẹ́ẹ̀ ń sàyà bó ti rà. èbí dẹ́kumagolo tí mò ń lò náà mo sì ń lò. òun pé léyìn dẹ́kumagolo wọ́n pé léyìn dẹ́kumagolo tí wọ́n wà kí n bàbà à wọ́n wà gbájú à owó bọ́ lọ́wọ́ márúwá nìyẹn so bó o ní má yẹ ká fi ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ straight to business. there is file here with all this i want you to work on it gbogbo ibi tó ń rìn sí ibi tó ń jẹ sí gbogbo movement ẹ̀ pátápátá mo ti detail address and all that you ever need ó wà mẹ́ẹ̀ o máa fẹ́ kó jẹ́ pàápàá fẹ́ kó ṣe kíákíá That mm. within a week or four days jẹ́ kí n gba reply nípa ẹ̀. Mm, kò sí problem màá fún ẹ ní answer very soon. ok mo trust ẹ tí o jẹ́ kó jẹ́ kíákíá jọ àmì mú ń kọ́. àṣìjọ àná ṣáà ti mọ bó ṣe ń lọ. Uh, ah, oh, máa fẹ́ jíìsì Oscar mò ń bọ̀. Oscar yóò máa ń fọ́n bù náà. tanimọ̀lá àbíkí ló kọ́pọ̀ tó ń sáàbù ọtí kiri. Ah, ọmọ mo ti mísì gbòòrò gan o ah! máa ọmọ wa ni ọlọ́run máa ti máa gbọ́ máa sí lọ́tún lọ́sì ah! ọlá kí ni gbogbo eléyìí náà mo ṣe receiver láti ń sìn pé o lọ withdraw twenty million naira nínú company account kí ló fi ṣe kí ló ṣẹlẹ̀ àyà mi para agbó agbọmọ ah, ah. kí ló dé tó wá gbé parí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an ah, ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n náà ṣé wò fẹ́ gbọ́ di ẹ̀ ni wàá dẹ́ bíbí pé kí ló ṣẹlẹ̀ wàá dẹ́ ṣàlàyé fún ẹ twenty million naira tó ń sọ ṣé màá kọ́ lọ dà sínú gbó ni èmi ò láìkí ẹ o ó dà sómọ ọkọ tó ṣẹlẹ̀ ni ó dà mo wà bí kan mo ti ń ṣe fàájì ni bí mo ṣe gbá àwọn bí àwọn bí guys bí mẹ́ta kan tó dé sùtù tó dé tie. tó dé gbogbo ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ business èyí tó lè bá sọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí lọ ṣe bákan as a sharp guy tó lè ta sí ilé tí mo rẹ̀ ókè òkè kí ni kí n ṣe mi ìṣá lè sùn mi yẹ wo pé òkè ó dà èmi rẹ̀ dá ti ṣe business yẹn ṣe bí twenty million ni mi ṣe kó sórí ẹ̀ nìyẹn kó tó àbọ̀ kó tó máa ṣe ìṣọ́ àìrí twenty million yẹn gangan eighty million ìlọ́po lọ́po lọ́po mẹ́rin yẹn ni. ó kò gba ó ti pọ̀ ju ó kò ó kò débì kan rí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ business ó dẹ̀ lọ withdraw twenty million naira ó wá kó fún wọn pé ó máa yield. Ah, ah, twenty million pọ̀ two hundred million gangan ní contract yẹn àmúlẹ̀ ah, wo pé àyúrọ̀ ìrọ̀ ìrọ̀ ẹ má rọ̀ sí mi ẹ fa abalẹ̀ ẹlẹ́ka bẹ̀rẹ̀ láti ẹbí eh, pẹlẹbẹ ká fi mọ́ọ̀lẹ̀ jẹ twenty million naira rí ẹ jẹ́ ká fi ṣe business yẹn pàṣẹjọ bẹ̀rẹ̀ sí ní ṣe é nìyẹn ah, ó dẹ̀ ń bẹ́ ṣé owó máa ń tó lówó ni owó ń tó lówó náà ṣèbí kó tún máa pọ̀ sí náà ni ah, èmi ò láìpẹ́ ẹ o. ẹ eh, ó dáa mo ti gbọ́ má bínú ọjọ́ wo wà ní eighty million naira náà máa padà sí company account ó ṣàwọn pé kò ń ṣe àkáǹtì mi eighty ọ̀ọ̀ eighty million tó ti dé tán tó ti dé tán báwa fi rí bí ọ̀tún là ń sìn wákò wákò gbàgàun gbàgàun gbàgàun àkáǹtì yẹn ló ń dún yẹn o o ti gẹ́ta láti eighty million ìkọ́ tó kọ́ máa ṣe fẹ́mi ni pé tó wá ṣáà ti wọlé ìwọ jẹ́ kẹ́mi mọ̀ ṣé o kẹ́mi mọ̀ ní business ó ti yí ẹ ìwọ ṣáà jẹ́ kẹ́mi máa mọ̀ torí pé business mo ti ṣe ti pẹ́ ó mọ̀ rárá ni mélòó mélòó mi fẹ́ máa sọ fún ẹ àwọn ọkọ mi wà tọ́jọ́ mo ti ṣe lẹ́yìn ẹ̀ gan-an tọ́jọ́ pé tọ́ba kọ́ tọ́ba kọ́ rẹ̀ sí ní mama lẹ́kún lẹ́kún lẹ́kún sí báyìí wà á kọ́ máa rí pé ah ọkọ mi ó máa ṣáàpù gan orí ẹ̀ máa pè gan ó máa mọ sí àkàǹtáǹsì àkàǹtáǹsì ṣó ti gbàgbé ni ṣó ti gbàgbé ni ah, ah, gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ jọ ẹ káàbọ̀ sílé agbára pàṣẹ kù wọ́n ní mo lẹ́rù kú mo ní dìsáìpù ẹ bá ti rí mi ẹ máa ṣọ̀tẹ̀ kó wá pa torí hundred percent confam ní bọ̀bọ̀ yẹn set wa ni gbogbo nǹkan tó rò ń pa exactly ló ṣe ní. àkọ́mi ló ń tàn mí jẹ àmọ́ ah, ni mo mọ ọ́fíìsì wọn mo gbé ah mo rí bọ̀bọ̀ yẹn rí ṣé wọn tó bá ṣe fún mi yẹn hmm. jẹ́ ká any other information tó bá ti gbà mú jẹ́ kí n sí wàhálà ọ̀bá mi láago jẹ́ kí n mọ̀ ṣùgbọ́n mo máa rí tó bá yìí tẹ̀lé àmọ́ ọkọ̀ ṣe máa rí more things nípa àwọn yẹn it's so fake. Ah. ọmọ owó ọmọ ọkọ tó ṣẹlẹ̀ ọmọ yìí ní Friday yẹn ọgbọ́dọ̀ gọ́ọ̀kì. mo kàn wo bí kakọ̀ máa máa wò bí wẹ́dà ṣó ti yí ẹ̀ka bọ́ sí gbòòrò mo ti ẹ̀ ń wò pé ọmọ ẹlẹ́mi kan náà ń bọ̀ òun fẹ́ gbé mi lọ sí the place àbí kẹ̀ ká máa lọ sí kill loss ṣé ó ti yé but mo wá wò pé ayé kill loss àti máa ń jẹ́ lójoojúmọ́ nítorí ṣàìná pẹ́nà gan-an bóyá ìwà ó lè sọ̀rọ̀ pé kí ló dé ojoojúmọ́ là ń wá síbẹ̀ mo wá wò ká lọ sínú ghetto ṣé ó ti yé ẹ. ládùúgbò kílọ̀bù tó wà nígboro. àwọn tán náà ṣapá tì lẹ́lẹ́lẹ́. ọmọdé àlọ́ gbàbẹ̀ ẹ̀ náà adé máa bá kill loss later. alaba ṣapá tì. ẹ̀jẹ̀ àlọ́ àti irúnṣẹ́ yẹn ti pẹ́. alaye ẹ fún mi iṣẹ́ yẹn ìṣẹ̀lẹ̀ ìgò fáìn lójú aláyé kò dàbí gbójú apá kí rárá. bọ́ bá rò mí lẹ́jọ́ ìjọba máa ra ni ó rà á jẹ́ nìyẹn. aláyé ẹ̀ mọ̀kan tó ṣẹlẹ̀ báyìí tó bá dọ̀là màá fún yín sẹ́yìn mí ló lára báyìí ó tiẹ̀ bá aláyé yẹn ṣe máa ń ṣe fún wa nìyẹn ó ti yan ọ̀gẹ̀dẹ̀ bóyá máa ń ṣe fún wa nìyẹn. irú style wo nìyẹn wá o Mama, máma gbélére máma ẹ máma gbélére wàá bẹ́ mi o ọmọ pọ́kọ́dẹ̀ ló ní gbá èmi bá aṣọ gbá ni tọ́kẹ̀dẹ̀ bá wà máa kẹ́ máa bá aṣọ ẹ jọ́ntọ́ lọ aṣẹ ẹ̀bẹ̀ aṣẹ parí àwẹ̀ ẹ̀ ní wàá gbóṣì wà ẹ gbóṣì dúró sọ́dọ̀ yín náà aláyé kí ló ṣẹlẹ̀ gan kí ló kí ló kí ló ṣẹlẹ̀ dẹ́n tí ìlú àgọ́ mẹ́sẹ̀gì báyìí mi tó bá dọ̀là máa fún yín lówó kí ni nǹkan náà tó bá dọ̀là bá láyé ṣe máa ń ṣe fún wa ni aláyé tó ní ipa kankan bó lè má ṣe fún wa nìyẹn ah tó bá dọ̀là máa kò sí kankan lára mi báyìí tó bá dọ̀là máa fún yín lówó. ṣé lóyún gbọ́ ni gbọ́dọ̀ ló ṣe ìrànjú. ṣé wọ́n ṣépè gbógun ẹ̀ ni ṣé dọ̀bà mú gbó máa kú ni tóun tún gbó onígbó láì ti sanwó wèrè ṣí ẹ ni ṣé bẹ́ẹ̀ kọ́dọ́ láti wọn igbó náà ti wọn ni gbó nǹkan ti lọ sókè ṣé ń jìlá wa. aláyé tó bá dọ̀là máa wá fún yín sẹ́ẹ̀ ah babalábà ẹ bá dá sí nǹkan tó wà ń lẹ̀ yìí ṣé wàá yìí ò ṣe ẹṣà ìyá alábàwò ló ń wá kiri òun ló ní o fẹ́ ra gbó tó bá fẹ́ ra gbó yọ owó kó fún ọ lówó kó mú gbóná tó bá dẹ̀ ní gbóra kúrò ń bíbáyìí kó fi bílẹ̀ wà á ń jọ òun lórí ọ̀kan kó gbèwé kírẹ́dìtì wá bíbáyìí kó fẹ́ wá gba owó igbó sàrà ni ṣé ojú tó ń wo iye ojú àwọn tó ń ta kírẹ́dìtì ni. ọ̀gá tó bá bọ̀ ìpò onígbóra sanwó kò mú gbó tó bá ní bóra. iṣẹ́ yìí gan kò dàbí gbójú apá kí n bọ̀ ọ̀gá àkókò sí ó wèrè tẹ́ǹsì ọ̀dọ̀ gẹ̀dẹ̀ ní ká gbé dé. ẹ̀rẹ́ máa gbé kírẹ́dìtì àwọn iwájú. kí ni yẹn. àyùgbò ni skunk a ní ti tàlù a ní tẹ́sí pààyàn a dẹ̀ ní ti Ghana àti Nàìjíríà wa èwo ló fẹ́. wíwá ìtẹ̀tẹ̀ wọ gba pagidẹkẹ ó kàn kíkan tó bá mú yín ó ti yá kọlù yín. yeah interesting but sir ah ah wá láti wá patronize product yín sir. ẹ ẹ ibi ìbá èrò ìyàwó àwò ni èrò máa ń wá látàárọ̀ títí ṣúlẹ̀ ni ọlọ́run ọba ọlá yìí pé ìnira friday la máa ń ṣe environmental tiwa ló jẹ́ kí ọjà dálé ni ẹ ṣáà ti mọ̀. ẹnìkan lábẹ́rẹ́. ẹnìkan àbí méjì. èèyàn kan. ẹ ta ni. kúnlé lorúkọ ẹ. ẹ tálẹ̀ bèrè. kúnlé. ṣé ẹ ti rí ni àwọn ni. ẹ rí kúnlé ẹ wo ẹjọ́ tó lọ́hùn tẹ́ bá ti rí kúnlé ẹ sọ fún pọ́ńwá o tó bá dẹ̀ ti mọ ẹ má dàbí ased tó bá ṣe ń bọ́ lọ́wọ́ sars kan abọ́sọ́wọ́ sars ni abọ́sọ́wọ́sà ò ní lo sars ìgboro la máa lò tó bá ṣe ń bọ́ lọ́wọ́ àwọn ọmọ ayé bíbá yìí a máa kó sọ àwọn eruku ọ̀hún tó bá àwọn eruku ọ̀hún bá tún wọn transfer sí Ìbàdàn lọ́dọ̀ àwọn ọ̀fẹ́lẹ̀ àwọn dàda aṣọ ó ti yẹ táwọn yẹn bá mú àwọn yẹn tẹ máa ṣe léṣe gan ni tó bá gbẹsẹ̀ lọ́wọ́ wọn agbapá lọ́wọ́ ẹ̀ wọ́n máa jẹ́ ń yàgàn ọlọ́ọ̀ẹ́lẹ́dàá ń gbọ́ torí kúlẹ́tẹ̀ yìí wò yẹn àjọ wàá bíbá yìí ni ó ti yé jàjẹ́dẹ́ àkànkọ́ ọmọkan ó kàn gbé lọ báyìí láti gbà bá ṣe kúnlé mọ́ nìyẹn ọlọ́run. wo sórí kúnlé tó ń sọ yẹn nǹkan kan ní kàn fẹ́ kó yé eyín lẹ́nìí ni pé kò sí bí alákànbó ṣe pele pẹ́ nínú wo tí òru bá mú ìyá àjáde à ń bọ̀ sí bọ́ sí ọmọ èèyàn tó bá mú àwa tó ń wò yìí lọ pé látún ni dá o a máa tún dá o máa fún àìgàn ọlọ́wọ̀n bá tẹ́lẹ̀ rí. ẹ jọ ẹ má bínú èmi believe pé ara yín ni kúnlé jẹ because mi ò ṣẹ̀ṣẹ̀ máa rí láàrin yín bíbá. kúnlé ara wọn ta ni kúnlé kì í ṣáá wà ṣèbó yàwá wò ni ó máa tó máa ń pè ń yàwá wò ó yàwá wò ni ṣèbó wípé báyìí máa ń fún àyà máa ń láfíà a máa ń ṣe bó ṣe wù a máa ń dèmọ̀ ẹsẹ̀ a máa ń dèmọ̀ ọ̀hún ó ti yà a máa ń ga a máa ń gárí tọ̀ nǹkan tó ń náwó pé kóun náà sún lọ́wọ́ àná torí jíjẹ múmu ìrọ̀rùn a máa ń jẹ jíjẹ a máa ń mu a máa ń láfíà àkì ń ronú nǹkan tóun náà fi ní kóun náà yàwá wò nìyẹn. bíkọ́ ṣe rí ikúlé tẹ̀ ń wò yẹn ẹ má jẹ́ kí n parọ́ fún yín ọ̀rọ̀ ẹ̀ dàbí tẹ́nàtì tó wá yálégbé ni. bẹ́ẹ̀ kúnlé ayálégbé ni ó wá yá bílò ni ṣó ti yé eyín sìn because ó máa ń rí wa pé tá a bá wà níbi a máa ń tù sọ́ọ̀bù gan páwọn eléyìí àgbáwo ni wọ́n ní gà ńlá ó mọ̀ ìgbà míì àkọlè di BOPP ó ti yé ó dẹ̀ mẹ́pà máa ń sa sí látòkè délẹ̀ ní àdèmọ̀ so àmọ́ òkè àmàrin àtúmọ̀ ṣé kíni àtúmọ̀ sàlẹ̀ ìyẹn ló fi wá bá wa tò ní pé ó mọ̀ náà asọ́mọ́lẹ̀ yìí ni la fi pé ẹ jẹ́ ká mú mọ́ra ojú ló ń rojú ṣàánú. àwo kí ló ṣẹlẹ̀. kò sí sà sà ẹnkẹ a ní ká wá béèrè ẹni lọ sáfìpò máa ń jẹ sádùúgbò yìí bọ̀tẹ́ bá bá wa rí sà ẹ má ẹ̀ sí títà ṣe ká mọ̀. ọ ah, ah. oh, ẹ wọ ẹ wọ ẹ má jẹ ká wà rí o because tá a bá rí wọ́n ìwà ẹ máa fún àìgàn ọlọ́wọ̀n ọba ṣùgbọ́n tẹ̀yìn bá rí o máa ugly ó bẹ́tà kẹ́yìn rí ẹ má jẹ ká wà rí rárá. ọmọ akẹ́kẹ́ yìí bá yọ máa wọ suit ara wọ̀ sí ọ̀tà sí ẹ̀ wọ́n máa dán bọ̀tá wà bá ti rí I don't, I'm sorry. Bá lè sọ fún mi. <laughs> I don't mind. Ó ti yé yín. Àpá ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ẹni tó ní àpá jù ní gbogbo àgbáyé lọ́wọ́ ilé gọ̀ọ̀sì ni ìdúmọ̀tà dẹ̀ ló ń gbé Ọlọ́run ọba àpá àbí ká ṣe fún yín kẹrì. irọ́ tẹ bá máa tá a bá ṣe fún rẹ̀ yìí ẹ̀yin tẹ́tí ẹ̀ tún náà tẹ gùn dáadáa yìí ẹ máa fún ẹ máa jọ lè wìn. kí ni. lè it's fine it's fine thank you ẹ ṣe kan sá. ẹ ṣe kan sá. ẹ fi kọ́ ẹ wá ẹ fi kọ́ sára ẹ fi kọ́ sára ẹ a ní kẹ́ fi kọ́ sára. ẹ bá tẹ ẹ mọ gbà ó yẹ kẹ́ ẹ mọ mu wá ah, change sir. a kì í change. I ah, alákọ̀wé ọ̀rọ̀ ṣẹ́ẹ̀kì ló wà fún wa. Um, ìbùkún sórí ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ìta wọn kì í sọnù lé ìjọba dẹ̀ jẹ mọ́nu lé wọn sọ níta a more relaxed and conducive environment ká lè ní discussion wáyé. Um, nǹkan tí mo fẹ́ bá ẹ sọ mi ní fẹ́ kórìí bẹ́ẹ̀ wípé bóyá mò ń delve into your personal affair ẹni pé mò ń ṣe àràyàn ojú ràn pé mo fẹ́ máa mọ what is going on in your life but um, at the same time I have to guide you, you know, and, um, uh, sori ọ̀rọ̀ nípa fiancé ẹ̀ ni ah, mo fẹ́ mọ̀ wẹ́dọ̀ ibi tẹ́yìn méjì ti parí that you actually meet i mean irúṣẹ́ wo ló ń ṣe àwọn olè máa ń rí pẹ̀lú as in environment wo ló ń gbé níbo ló ti máa ń bà pàdé níbo lè wá. ẹ jọ ọ̀nkú wálé ẹ wò mí ìfẹ́ bìlì pítorí ọ̀rọ̀ bọ́ ẹ̀fẹ̀ mi lẹ́ pè mí wá sí ìbáyìí wá sọ. you know i am i'm only doing my job and then gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n i need to guide you and know i mean you have to walk the right path mi ní fẹ́ kó o ṣe i mean. that's your opinion ẹ jọ nítorí ọlọ́ọ̀ ẹ má guide mi. I wo mo kàn ní kí n máa manage properties me now. Me, ní kí n venture into my affairs please. ìbùkún. Ah. ọkọkùnrin ọmọ ìṣá irú rọ́bìṣì wo ni irú ọlọ́wọ́ irú ọwọ́ wò ọjọ́ òru bẹ̀rẹ̀ sí ni máa jáde létí o ní sọ fún mi náà o ti ń gbé ìkọgbẹ ìrìn àbí ìbùkún ìbùkún mo dẹ̀ nífẹ̀ẹ́ ni o you know i love you tí o bá ṣe ibi ìfẹ́ tí mo ní sí ẹni mo mọ nǹkan tí mo lè ṣe fún ẹ lálẹ́ yìí má jẹ́ kí n yọ̀ tí o má jẹ́ kí n yọ̀ tí o tí bá yọ̀ tí o ní láìkì mi o o ní láìkì mi o kí ló kí ni gbogbo yẹn náà òbí má bínú kó dẹ̀ máa wo tiẹ̀ náà ni mò ń ṣe o bí mo ṣe débẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ sí ní béèrè ọ̀rọ̀ nípa ẹni. ọ̀rọ̀ mi hmm. kí ni wọ́n wá sọ fún gbà yẹn. àwọn ọmọ kúrò bẹ́ẹ̀ ni mo kàn dìde ni mo rò sọ̀rọ̀ kan fún mo rọ́bì ìṣẹ̀dá mo work out kúrò ní iwájú ẹ̀ ó mọ ọkọ tó máa ṣẹlẹ̀ ń sìn ìwọ má gbọ́dọ̀ ara ẹ̀ má wọlé sórí ọ̀rọ̀ ẹ̀yẹn etí ọ̀gẹ̀dẹ̀ ni kò tó tá a fọ bẹ̀rù pé solution ti wà fún sórí bó ṣe wà yẹn ìrìn àjò tí ò fẹ́ lọ máa ràn iṣẹ́ tí ò fẹ́ jẹ́ àmàpàràpà gidi ràn lọ àbó ya wèrè. mo má tún jẹ́ ká ṣe nǹkan jàǹbá fún mú gbàjà ọ̀tẹ̀ níbo ẹrú tí ń bè mí o. Ah, ó dẹ̀ máa ń dùn mí gan ó máa ń dùn mí gan o sórí tí bá ti gbáwájú wọn náà tẹ̀lé mi má jẹ́ kí mi gbọ́tù kí wọ́n gbòsì má tẹ̀lé mi fọ́lọ́ mi ni sórí bó ṣe wà ìgòsí nǹkan kan nǹkan tí máa ṣe fún owó àánú mi èmi kọ́kọ́ kọ́ ni máa lọ bá láti ránṣẹ́ bó ṣe wà yẹn máa ra àwọn èèyàn sí ni máa da àwọn èèyàn sí máa ní kọ́ treat for kọ́pẹ́ tí o tẹ̀ ní sẹ́rí dresses gbàgbé bó ṣe ṣẹlẹ̀ bí mo ṣe wà yìí àbí nǹkan tí nǹkan tí nǹkan tí mo bá fẹ́ ṣe ni mo ní ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe kò sẹ́ni tó lè dì mí lọ́wọ́ ẹ̀ mo máa wọ̀ máa yanjú ẹ̀ nǹkan fọkànbalẹ̀ jẹ́ ká mú nǹkan tó máa mú ká lọ sùn ní mi ò ráyè gbogbo ètò ìṣe ọlọ́run ó ò ṣe kí ni. mi ì mú mọ́. sun. dájẹ́ ká lọ sùn pa ah, á lọ sùn á yẹ kí yẹn bọ́ dá ìjọ. Ah, Alpha. Ah, nice one. I get here. I be at last. I'm a ṣiṣẹ́ lórí ilé. Okay. Ó ṣojú um, Mr. Kule, ah. ẹ má bìí pé mo dá yín dúró. Ah, mo dé láti sọ̀tà tó wọn kò fún Sorry for making you guys wait for long. So, what's the deal? eh iṣẹ́ tí mo bá yín sọ yẹn tájọ discuss. Oh, okay, yeah. Àwòrán ẹni ẹ lélẹ̀. Oh, fantastic. Yeah. uh, <laughs> sí wàhálà wọn náà ṣe. advance ń lélẹ̀ then the bá parish parí iṣẹ́ a máa fún yín ní balance. yẹn náà ṣẹlẹ̀. àgbà ọlọ kò jẹ́rìí ẹ ṣe nǹkan tìrì. farabalẹ̀ kò sí anything tó máa ṣe ẹ́ bíbá ẹsẹ̀ ṣé o nígbàgbọ́ lórí mi mọ́ ni cool down now ojú ọlọ́mọ tó gangan la wà. bí a kò béèrè lọ́wọ́ ọlá bí mo ṣe jẹ́ sí. ìbùkún hmm? hmm? má jẹ́ kó ya ẹ lẹ́nu orí pé bí mo ṣe ń sọ̀rọ̀ ó yàtọ̀ sí eléyìí tó mọ̀ that's the game yes ṣoríṣọlá pé tó ń wò yìí fiẹ́ǹsì mi ni o ẹni tí mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó nìyẹn ṣoré mi àti ẹ plan work la fi pàdé ara wa o mo by the time tó bá execute um, plans ẹ̀ bá ṣe ṣe everything máa successful. You said she's a friend. I mean, childhood friend. Toba, bá padà wá lọ mọ̀ pé ìwọ ló set òun ọ̀ pẹ̀lú mi, kí ló rò kó máa ṣẹlẹ̀? anything máa ṣẹlẹ̀. I know her very well. She's my friend. And besides, by the time we get to that bridge, we'll cross it. Tabate Bridge, I'm across it. We'll cross it. Shuri, Mama, come with me. John, be alone. Tí bá ti connect ẹ̀ méjì papọ̀, ìwọ ló máa mọ bó ṣe máa wí náà tẹ̀. Kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ mọ́ aṣọ ẹ̀. Try àti ṣe nǹkan tí mo So káde sáré fi achieve nǹkan tá a fẹ́ achieve. ṣé mo pé a ní ìdòwò láti fi um, get ara wa together and this is the only thing tá a lè ṣe. bọ̀ ṣọlá pé me i'm scared o. you don't have to be scared kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ mọ́ aṣọ ẹ̀ she's my friend i know her so well kò sí nǹkan kan tó máa ṣe you don't have to be scared. ok má jẹ́ bẹ́ẹ̀ mi ti gbọ́ kò sí pé mi. all ṣe. Mama, ṣùgbọ́n tí n bá ṣe bẹ́ẹ̀ kò ní rí kò ní rí ọmọ ẹ̀ máa ti mọ̀ pé ni ah, bá a gba ẹ ti rí rẹ ọ̀rẹ́ mi ah, àgbàdo mi ọmọ àfà ọmọ ẹ̀ kọ́ wọ́n dà sí pàrọ̀ mi ṣe àwọn ẹ̀ máa tẹ̀ra ọmọ ẹ̀ ọ̀pẹ́ ẹ̀ máa jẹ́ tó bá yẹn jẹ́ ọmọ afọ lọ́wọ́ ọmọ afọ lọ́wọ́ ṣé mi pè rí okùnkùn nǹkan tó ń rí plan work yìí o ká jẹ́ kó yí ẹ pé ẹni tó bá jù ní lọ ó lè jù ní lọ. <laughs> ṣọlá pé ọlá kí ni mo ṣe fún tí mo fi deserve orúkọ báyìí. ìbùkún mo sọ fún ẹ títí tí o gbọ́ mo warn ẹ several times pé mi ò fẹ́ rí ẹ pẹ̀lú ọkùnrin kankan pé àwọn ọkùnrin yìí wọn ò da ìwà wọn ò da rárá ò bọ́ sí mi lẹ́nu jẹ́ kí n sọ nǹkan fún ẹ o gbogbo owó sóhun kó fún Kúnlé pátápátá èmi Ṣọlá pé yìí ló fi ń tọ́jú hmm. ṣé wàá rí gbogbo dọ́kúmẹ̀ntì ọwọ́ ẹ̀ tó kó fún ọwọ́ mi báyìí ló wà ṣojú ẹja ń sìn àbí kò jẹ. Ah, ládùúgbò bí mo ṣe fìfẹ́ wọ̀ sẹ́yìn méjèèjì tó àdàbí ló máa da láàrin mi àti. àdàbí ẹ náà ló máa da ní alẹ́. <laughs> hey shut up fúnra rẹ ló fẹ́ sáré ìwásí tó ti sanwó ẹ̀mí ẹ̀. life in this guy. While we were in school then, I did law. But this guy studied accountancy. But being an accounting student, I discovered that he was always everywhere. Tobani batch Wabambe, Tobanoshi birthday party Wabambe, even off campus gatherings Ubuelua. And I was like, as an accounting student, only a lot not to bother about. You have um, to you have some ledger, you have to balance sheets, you have a lot of things báwo ló ṣe ní time to combine party and um, this way of life and then omo oh it was not part of my brother, so I had to let it go but ìgbà tí mo wá rí bọ̀bọ̀ yìí pẹ̀lú I was like this is this guy then bó ṣe to wá change ohun ó gets me but you know I'm smart with what I do and with my profession I. have to be up and doing ó jẹ́ kí n plan yẹn kó monitor movement yẹn mo fẹ́ máa bó ṣe ń jẹ pushing ṣe ń mu bó I'm to establish this. You see what my You see if I allowed my profession to overrule my sense of humanity I would have um, allowed it to be charged for aiding and abetting murderer. bọ́sùmọ̀ gba tèmi náà bá ṣe yẹn kí ni géèmù mi more or less pé mo pa odidi ìdílé kan run nìyẹn ṣé kí n bá parọ́ fún ẹ olóògbé ọ̀nàlẹ́bù jẹ́ one of my foremost clients oníbàárà mi tó ṣe pàtàkì sí mi jùlọ ni nígbà tí bá ní pé nǹkan ṣe sọ́wọ́ mo wá sọ báyìí mo wá pa odidi ìdílé kan jù kí ni èmi náà fẹ́ gé ẹ. èèyàn lèèyàn máa máa jẹ́ ẹnìkan ṣoṣo tó ṣe gbọ́kànlé gbogbo ayé yọ lọ́rùn ọba ni ìyàwó ń da ọkọ ọkọ ń da ìyàwó ìyá ti ń da ọmọ nísìnyí abínibí ń da ni ká máa bọ̀ sí ọ̀rẹ́ please please I don't feel guilty àkọọ́lẹ̀ ṣàgbà ohun gbogbo láyé àti wáyé páàrí láàrin mi nífẹ̀ẹ́ kó wá máa ronú wípé bóyá mo pa bàbá mi ó no don't be like that ọlọ́run ló ní àkọọ́lẹ̀ náà. Look on the bright side of life. Pick up life again. Eh? No, you do not need to cry. it's okay. It's okay. There's just something I want to ask of you. You need to make me proud. <laughs>